وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́hún kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábí ànábì àti gbogbo àwọn mọ̀mìnì tí ó dúró ti ẹ̀sìn ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ títí di ọjọ́ ẹ̀san ìrẹ́lọ́ nkọ́lọ́ nkọ́ ṣe àlékún ìyọnu rẹ̀ fún àwa náà hadithu èyí tí a kà lónìí pẹ̀lú ògo ọlọ́run náà ni hadithu ẹlẹ́ẹ̀kẹjọ alhadithu sáàmìnú min kitabi jami'i al-ulumi wal-hikam. al ulumi للإمام الحافظ ابن الرجب الحنبلي رحمه الله تعالى عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيم الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله وفي رواية في صحيح البخاري عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس يعني المشركين حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فإذا شهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله وصلوا صلاتنا واستقبلوا قبلتنا وأكلوا ذبيحتنا فقد حرمت علينا دماؤهم وأموالهم إلا بحقها أقني فون الله أبا أترى لكم إكاة جفون النبي محمد صلى الله عليه وسلم حديث ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni hadithu ti abdullahi bin umar gbà wá bákan náà anas ibn malik radiyallahu ta'ala ọ̀nà gbà wá nínú ẹgbà wá míì mu'adh ibn jabal radiyallahu ta'ala anhu òun náà tó gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú gbólóhùn tó yí pé ní innama umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa anna muhammadan rasulullah ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك فقد عصموا فقد اعتصموا أو عصموا دماءهم وأموالهم إلا بحقها وحسابهم على الله عز وجل آه بقنا أبو هريرة رضي الله تعالى عنه هناك حديث يوا nínú ẹgbà wa títí ẹ̀ kò sí ìkọ́mù sọlá ń bẹ̀ bákan náà kò sí zakati níbẹ̀ but hadith عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فمن قال لا إله إلا الله عاصم مني ماله ونفسه إلا بحقها وحسابه على الله عز وجل أو حديث ما tí يعني a آه، حديث lẹ́yìn عبد الله بن عمر Umaru أبا ó hadithu ẹlẹ́ẹ̀kejì anas bin malik radiyallahu ta'ala anhu òní ó gbà wá hadithu ẹlẹ́ẹ̀kẹta mu'az bin jabal radiyallahu ta'ala anhu òní ó gbà wá hadithu ẹlẹ́ẹ̀kẹrin abu hurairah ni ó gbà wá. hadithu àkọ́kọ́ sọ wípé ní umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah anabi sallallahu alaihi wasallam sọ fún wa wípé umirtu wọn pa ìtumọ̀ ẹni wípé fáìlì tí wọn ò dárúkọ fáìlì ṣùgbọ́n ẹnìkan kan nípa ànẹ́sàlọ́ àyàtọ́lá ńláṣẹ àyàfi ọlọ́ọ̀bá tó rán ànábì níṣẹ́ sallallahu alaihi wa sallam tó kí wá ní àṣẹ tí wọ́n pa òun náà ní wípé ní an uqatila an-nas pé kí n máa bá àwọn èèyàn jagun kí n máa ja àwọn ènìyàn lógun kí n máa gbà wọ́n ní ìyànjú kí n máa ṣe ìfití fún wọn títí títí ìní pé kò níyẹ kò níbò tí mo jà wọn lógun hatta yashadu alla ilaha illallah ìgbà tí ó tó fi wọ́n lẹ̀ òun nígbà tí wọ́n bá tó wí gbólóhùn la ilaha illallah wa anna muhammadan rasulullah ìpè káńgbà wípé ní kò sẹ́nìkan kan tá a máa ń jọ́sìn fún àfi ọlọ́run ọba bákan náà wípé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrúsìn rẹ̀ sì ni sallallahu alayhi wa sallam bákan náà wa yuqimu sọlá títí tí wọ́n sì máa fi kí ìran wa yu'tu az-zaka tí wọ́n fi yọ zaka lẹ́yìn sábà ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí yìí ni pé ṣahadatu an la ilaha illallah wa anna muhammadar rasulullah tí ṣe orígun àkọ́kọ́ wa iqamu sọlá tí ṣe orígun ẹlẹ́ẹ̀kejì wa ìtaù zaka ti ṣọ̀rígun ẹlẹ́ẹ̀kẹta fáìzà fáàlù záàlìkà tá a bá ti ṣe gbogbo ẹ̀ záàlìkà gbogbo nǹkan tá a ti kà síwájú mu àásọ̀mù mi ní ìdìmọ́ àhọ́m wa àmúwálà hàn ẹ̀jẹ̀ wọn ó ti di èèwọ̀ ni pé wọ́n ti di ẹni tí a gbọ́dọ̀ bájà mọ́ a gbọ́dọ̀ jà wọn lógun mọ́ ẹ̀jẹ̀ wọn ti di èèwọ̀ a gbọ́dọ̀ ta sílẹ̀ wa àmúwálà hàn bákan náà owó wọn náà ó ti di èèwọ̀ ni pé a gbọ́dọ̀ kó wọn lẹ́rú a sì gbọ́dọ̀ jẹ́ kó nǹkan ọ̀rọ̀ wọn ní lógun illa bi hakil islam àyàfi èyí tó bá níbi èdè òǹdí wọn tá a fi gba ẹ̀tọ́ tó jẹ́ ti islam lọ́wọ́ wọn ni pé èyí tí wọn ò bá ṣe sẹ́pẹ́ ní lára ẹ̀tọ́ sì ló wà tá a rí ẹ̀rí fún un kódà bí o bá di tí o bá tí a bá dá pẹ̀lú àdìsí yìí a jẹ́ ní òun náà yóò wọnú rẹ̀. وحسابهم على ala so èyí tó bá kù tí ó hàn sáwa tí ó hàn sáwa ẹ̀dẹ́ ènìyàn sọ ọlọ́run ọba ní ọba tí tí ó ṣèdájọ́ eléyìn hadith ilé ìtaka yìí ó wà ní Bukhari àti mùsùlùmí wọn gbà wá bákan náà nínú hadith ti Anas ibn Malik radiyallahu ta'ala anhu òun wà nù Bukhari kò nù Muslim gbólóhùn títí ẹni wípé omeritu eh, an uqatila nasa bákan náà yìí pé wọ́n pa mí láṣẹ kí n máa eh, ja àwọn ènìyàn lógun hatta yashadu alla ilaha illallah eh, títí tí wọ́n fi sọ wọ́n gbà pé ní àbúrò jọ́sìn fẹ́ni kankan àyàfi ọlọ́run wa anna muhammadan abduhu wa rasuluhu àti pé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni fàyìdà ṣẹ́yìdù an la ilaha ti gbà bẹ́ẹ̀ ni pé àwọn ò ní dọ́sí fún nǹkan kan mọ́ àyàfọ́ lọ́hùn àwọn ò sì ní àwọn tó gbà pé ní òjíṣẹ́ aláfọ́n sọ̀rọ̀ sálám ẹ̀rú sin rẹ̀ ni pọ̀sọ́lù sọ̀lá tànà kí wọ́n sì kírun gẹ́gẹ́ bá a ṣe ń kírun kí wọ́n kírun gẹ́gẹ́ bá a ṣe ń kírun wẹ̀sọ́kàbàlú kẹbùlátànà tí wọ́n ti gbà wípé maka táwọn kọjú sí òun náà ní ìbùdájú kọ kírun wọ́n ákàlù dẹ̀bì tó jẹ́ pé ní irú ntànjẹ lóúnjẹ làwọn náà ń jẹ faqadi harumati alayna dima'uhum ẹ̀jẹ̀ wọn ti di èèwọ̀ tá a gbọ́dọ̀ ta sílẹ̀ wà á mú wá lòun kódà owó wọn náà ó ti di èèwọ̀ illa bi haqqiha àyàfi pẹ̀lú haqqi ẹ̀sìn. bákan náà hadithu mu'adh bin jabal radiyallahu ta'ala anhu òun náà ó dákọ gbogbo nǹkan tí tààtì dákọ síwájú yìí ni pé ṣàdọ́gbà ńlá ilaha illallah wa anna muhammadu rasulullah wa iqamu salah wa ita'u zaka sábà ti ṣe tó ẹ̀jẹ̀ wọn àti owó wọn ó ti di èèwọ̀. àdéhùn yìí tí àbúrò rẹ̀ gbà wá òun nìkan ló yàtọ̀ sọ pé ní lẹ́yìn la ilaha nìkan òun náà ni àníṣàràtàlà ń dákọ̀ nù àdéhùn ti tiẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá a sọ yìí pé ní gbogbo bó tábà ti rí ṣahadatan la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam ń tẹ̀lé torí pé wọn ò lè jápọ̀ àjẹ́ pé nínú hadith ti Abu Huraira orígun alákọ̀ọ́kọ́ nìkan ọ̀nà ni anisọ̀rọ̀ sálà ń dákọ̀ nínú hadith ti ibnu umaru àti hadith ti muhammadu bin jabal àti hadith ti anas radiyallahu ta'ala anha àwọn eléyìí wọn dákọ̀ orígun mẹ́tẹ̀ẹ̀ta tó pé hadithu ti muazu òun tún wá dá kọ̀ǹkan míì tí ò sí nu àwọn hadithu kù òun fi kún wípé ní wọ̀sọ́lù sọ̀látànà wọ́n sì kírun gẹ́gẹ́ bá náà ti ń kírun so eléyìí gbọdọ̀ nítumọ̀ kì í tó àtò nìkan wọ́sàkùbà ló ṣe gbọ̀látànà wọ́n tún bá wípé ní ibi tá ń dájú kọ yìí ni pé maka kébólà àwa mùsùlùmí ni. kódà wà á kà ló zẹ̀bi hasana ó tó di wípé ní oúnjẹ kan là ń jọ ń jẹ nta ń jẹ làwọn náà ń jẹ nta àti jẹ àwọn náà yìí jẹ ó túmọ̀ sí ewé lẹ́yìn nù. sábàwọ̀ àdúgbò mẹ́rẹ̀ẹ̀rin onima àwọn onímọ̀ àdéhùn ni àti onímọ̀ fíkìwò ni wọ́n sọ òyìnbí tó pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n nǹkan tá a dìbò ìdálé lórí náà ni wípé kí ni ó máa jẹ́ ẹ̀sìn àbí ní ìdàkejì kí ni fẹ́ǹsì odi ìsìláàmù tẹ́lẹ̀ pé tíyàn bá ti wọ̀ ọ́ tó o ti wà nínú yìí pé a gbọ́dọ̀ kọlù mọ́ àtọwọ́ rẹ àti ẹ̀jẹ̀ rẹ ìkíní ti di èèwọ̀ a gbọ́dọ̀ pa tẹ́lẹ̀ ni pé a gbọ́dọ̀ pé ń kèfèrí mọ́ torí ní tá a lè pa òun ni ètè kèfèrí ká ní pé kèfèrí bá ní yóò ẹ̀jẹ̀ rẹ kì í ṣe kì í ṣe wọ̀ kí ni èèyàn ó ṣe tó fi di wípé ní irú ẹni bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ fọwọ́ kàn mọ́ so àpapọ̀ gbogbo àwọn hadith pátápátá òun náà ni là ń pè ní ọgbà islam tabasiwo àdìsí gbogbo hadith eléyìí náà òun náà ń padà sí hadith umar bin khattab radiyallahu ta'ala anhu títí àfààfin bẹ̀rẹ̀ tírà rẹ̀ òun náà ni hadith jibril nígbà tó wá tó wá bá ní sọ̀rọ̀ sọ́la yìí pé ní akhbarni ní islam ó ní kó sọ nǹkan tá ń pè ní islam fún ànábì dá lóhùn àti pé orígun márààrún sàlàsàlà ń kà fún wọn nínú hadithun bákan náà ó tún iman anabi sàlàsàlà ń sọ fún nǹkan bá ń iman otoni tún ní akhbirni anil islam àìsàn yìí pé ní gbogbo ibi tí tán bá ti dákọ ìsìlámù àti imani, àti ìsánù tán bá pa wọn pọ̀ nínú gbólóhùn kan náà gẹ́gẹ́ bó sọ wà nù hadithun Umaru ìtumọ̀ wọn yóò máa yàtọ̀ síra wọn àwọn ibi tí wọn bá dákọ ẹyọ kan nínú násù kan yìí ni pé nínú ẹ̀rí kan bóyá nínú aya al-Qur'an ni o àbí nínú hadith àti sallallahu alaihi wasallam ni o tá a bá dákọ̀ ìsìláàmù tí wọn ò dákọ̀ kejì níbẹ̀ wọn ìsìláàmù yóò máa túmọ̀ sí ìsìláàmù yóò sì máa túmọ̀ sí ìmánu yóò sì máa túmọ̀ sí ihsan bákan náà tá a bá dákọ̀ àdínù gẹ́gẹ́ bí ẹ̀nà sọ̀rọ̀ pé ní inna ad-dina inda Allahi tá a bá dákọ̀ àdínù àti hadith tá níjọ́ ní wípé ní àdínù nasiha pẹ̀pẹ́ ni a rí pé àdéhùn nìkan ni ọlọ́run wá dákọ̀ nínú iná dínà inda Allahi al-Islam wa man yabtaghi ghayra al-Islam dinan tó tán bá dákọ̀ ẹ̀ báwọn tó ń dákọ̀ pé ìkejì òun náà máa kó sínú inú rẹ̀ tó ń túmọ̀ sí pé ní ntánpẹ̀ ní àdéhùn òun náà ni ntòkó ìbàdàtù àti muamalatu sínú gbogbo táà ń ṣe pátápátá àmọ̀mí méjì tó pín sí náà ó túmọ̀ sí tó jẹ́ pé ní láàrin àwa ọba ni òun là ń pè ní ìbàdàtù àwọn nǹkan tá à ń ṣe tó ara wa ni òun là ń pè ní yìí ni pé àṣà àti nǹkan tó jẹ́ pé à ń ṣe gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ ẹ̀dá ènìyàn hadithu mu'adh bin jabal radiyallahu ta'ala anhu òun kó méjèèjì yìí papọ̀ ti ebunu umar àti ti anas àti hadith ti Abu Hurairah radiyallahu ta'ala anhu àwọn òkọ́lé yìí sínú but náà làwọn afáàmù sọ̀rọ̀ yẹ pé ní gbogbo ń tábà máa ń sọ nínú ojú ọ̀nà ẹ̀sìn kọ̀ọ̀kan èèyàn ò gbọ́dọ̀ mú hadith kan wáyé pé ní òní hadith bá ti gbámù nìkan náà ni ni ó lò láì ní ojú wo èyí tó kù mọ́ tó bá ṣe bẹ́ẹ̀ àwọn àṣìṣe tó pọ̀ yóò wáyé fún àpèjúwe kéèyàn wá mú hadith ti Abu Hurairah nìkan ẹ̀pẹ̀ntàn wí ni wípé ní hatta yashhadu an la ilaha illallah wọ́dà kò sí muhammadu rasulullah sallam bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ní ẹni tó bá ti bá yìí pé la ilaha illallah tó bá yìí pé ní ntòun tó ń kàn ní pé ní ọlọ́ọ̀ nìkan èló kàn àwọn tí muhammadu rasulullah sallam yìí wọ̀ kàn ìpè tànàbí wọ̀ kàn bàtà nàbí ti kú ànàbí ti kú nù kò sí kò sí tó kàn mọ́ táwọn anìkẹ́lẹ́kẹ́lẹ́ rí rẹ tó ní pé àdéhùn àbíhùn rírà ni sàpó lẹ́rìí àmúta ìfún ni pé ah, ọ̀ lè mú àdéhùn àbúrò rẹ̀ nìkan torí pé nínú ojú ọ̀nà nínú ojú ọ̀nà àwọn àhàdìsí tó wà tí wọ́n dákọ̀ nǹkan tí àbúrò rẹ̀ ò dákọ̀ sínú rẹ̀ bákan náà àtàwọn fún wípé ní tí ọlọ́ọ̀gbá mú òun tó bá sọ wípé ní ó bá dáa ni tó sì ṣe ajẹ́ wípé wọn tó kazab nígbà táwọn sọ̀rọ̀ ń kó tán àwọn àwọn náà arínú wọn tó ń rò wípé ànísọ̀rọ̀sálàm ìmá tẹ̀lé nígbà tí ń bẹ láyé ni eti ò bá ti sí láyé má ìtẹ̀lé òjò ọ̀ràn àyàn fẹ́ni kọ̀ọ̀kan má òun ló fàtọ́ yẹ pé ní àtàwọn aṣáájú àtàwọn míì tí wọ́n rí bí wọn náà àwọn ò máa ìsìláàmù o àmọ́ muhammadu àwọn ò yọ kó ń àwọn ò ní fún eh, ẹnìkankan ń zàká mọ́ tàbí má ti kú tòwó ti parí nù tàbí pé irú àwọn eléyìí ò ní ìsìn àdéhùn ti àbúrò rírà sọpọ́ọ̀tì wọn tàbí àwọn ẹ̀pẹ́ ní àdéhùn àbúrò rírà kò sọpọ́ọ̀tì wọn torí pé àdéhùn míì a ti wá lè ka àdéhùn tiẹ̀ nìkan láì ka àwọn àdéhùn tó kù tó à ń láti ka àwọn àdéhùn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀fẹ́dẹ̀ta tó kù àtàwọn míì torí bíi bíi irú wọn. so eh, eh, àkọ́kọ́ nù bákan ní ẹlẹ́ẹ̀kejì àdínkù yìí àwọn implementation rẹ̀ lílò rẹ̀ lílò àdínkù yìí ṣé ọlọ́dọ̀ ni kọ̀ọ̀kan ni, ní ní àbí ìmáàmù ẹni tó bá jẹ́ aṣáájú mùsùlùmí àbọ̀n ní ló ń bá wí àárí pé internet ọ̀bá wọn pé ní omeru tù pé wọ́n pa mí láṣẹ ni gẹ́gẹ́ bí aṣáájú tó kọ̀ wọn máa kọ́ sára mùsùlùmí so níbẹ̀ ń àjẹpọ́nà méjì làdísùn lè gbà wá táàbà lò fún dáúlà fún estate orílẹ̀-èdè fàyè pé ní táàbà ń sọ̀rọ̀ jihadi kì í ṣe pé individual ni lọ́rọ̀ kàn ìmáàmù àti àwọn aráàlú àwọn lọ́rọ̀ kàn tó bá jihadi so àjẹ́ pé èrò hadith yìí nísìn lílò rẹ̀ kò sí lọ́ńdà ọlọ́dàní kọ̀ọ̀kan ọwọ́ ìmáàmù ló wà ìmáàmù ni ọlọ́run ń direct ọ̀rọ̀ sí sọ̀rọ̀ àtọ́làm ìmáàmù làlẹ́ sọ̀rọ̀ àtọ́làm òun ló jẹ́ ìmáàmù nígbà náà wípé ni wọ́n pa òun láṣẹ òun ni ó wàá sọ ohun tó bá yẹ kí àwọn ọmọlẹ́yìn ó ṣe fún wọn pàápàá jùlọ bá dórí wípé ní omerutu and okọsi lanasa wọn apá mi láti kí n bá àwọn ènìyàn jagun àwọn ènìyàn anaso níbẹ̀ ń tí àwọn àfa aládìí fi tó sí ni wípé ní ai almushirikina. Al àwọn amóṣèrèkóna yìí ni pé ní àwọn ẹlẹ́bọ tọba wá pàpá àwọn ẹlẹ́bọ tábà bá àwọn ẹlẹ́bọ jà kì í ṣe pé ọlọ́dọ̀ ni kọ̀ọ̀kan ní ó dìde ní òde pé ní òkè wọn lẹ́lẹ́bọ ń bẹ ní àdúgbò kan ó yẹ jẹ́ ká lọ rárá kódà kì í ṣe máa mú mọ́sálásí òmírútú àni òkọ́ sí lànà ta ọlọ́run pa ìmí láṣẹ àtìlọ́sọ́lọ́ ọlọ́run pa láṣẹ ni ẹni tó bá abubakar sèjì náà dọ́lọ́ tàn án ní mo ti ṣe nígbà tí ó di pé ní òun ni àṣẹ mùsùlùmí dé sí ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ báyìí ṣàlàyé yìí náà nísìn so dáwọ́là òun ni ọ̀rọ̀ kan then òmírùtọ́ àwọn òkọ́tìlà náà sà pé àwọn èèyàn a nípa àwọn àfáà tó sí àlùmọ̀ṣẹ̀rìkìnà àwọn tí ìbá ti mọ̀ṣẹ̀rìkìnà ń kọ́ gẹ́gẹ́ bí ahàlùkì tá a nísìn àwọn tí wọ́n jẹ́ bàkàtà bíi yìí ni pé àwọn tá a fún ní tíra gẹ́gẹ́ bí àwọn Yahudi àwọn Jew àti àwọn Christian ṣé ọlọ́run pa ànábì láti sọ̀rọ̀ àtàlà yìí kókó bá àwọn eléyìí oúnjẹ ni àwọn tá a bá gbọ́ yé bẹ́ẹ̀ nínú hadithu yẹn ni pé bàtà ti pé òmìnirítà ni òkọ́ tí là nàásà wà nàásù níbẹ̀ àmù ni ìlú pé ó kó gbogbo èèyàn sínú ó kó mùsùlùmí sínú ó kó mùsùlùmí èèyàn ló náà ó kó kèfèrí sínú ìlú pé kèfèrí tó jẹ́ lẹ́bọ̀ ó kó sínú torí pé èèyàn ni ó kó àwọn alùkìtàbí náà sí nítorí pé èèyàn ni wọ́n gbogbo tí ń bá ti ń jẹ́ ìran èèyàn wọn náà àdéhùn yìí kó sínú ṣùgbọ́n àwọn afáàná wípé ńlá àwọn tó kó sínú òun ni àwọn tí àwọn ẹlẹ́bọ torí pé kò ní bá làákàyè mu fẹ́ pé àdáṣà sálọ̀pọ̀ á ní pé ní wọ́n pa òun láṣẹ kóun máa bá àwọn tán ti ń tẹ̀lé òun jà jẹ́ pé ìyàwó yìí ti kóun náà àwọn tí ó bá jà bákan náà ọlọ́run gbàtí ó ń sọ nípa bá ń lè wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà tó ń sọ nípa jihadi ọlọ́run pé yáyọ nàbí harridil mu'minina ala qitali ìrẹ́ ọ̀nẹ́sọ̀rọ̀ sọ́lá ti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn mùmìnì tán tẹ̀lé ọ ṣé wọ́n lógun ìpè tá a bá ti ní ogun yá ogun yá nù. a wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ànẹ́sọ̀rọ̀ ni so wọ́n sẹ́ǹdì èèyàn sí àwọn oríṣiríṣi ìdílé àwọn lárúbá sẹ́ngbà náà àmọ́ àwọn tí wọ́n jẹ́ Júù àwọn Yahudi àtàwọn Christian nínú wọn pàápàá jùlọ àwọn tán bá tó yí ànífọ̀tà tán bá nílùú Madina gẹ́gẹ́ bí àwọn kòrẹ́vọ̀ ni kọ̀ìnàkọ́ ni àti ìbànú Nadir àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti wà nílùú Madina kánífọ̀tà tán làwọn tó dé pọ̀tùpàtà nífọ̀tà tán làwọn dé ní tó ṣe ni pé ó pè wọ́n jọ sallallahu alaihi wasallam wọ́n sì táyà agreement láàrin ara wọn jókè àájọ máa gbèlú Madina ní pẹ̀lú ìtòbí ìnòbí ntọ́ba bá wa ó bẹ́ẹ̀ yín náà àwọn Yahudi ntọ́ba sì bẹ́ẹ̀ yín náà ní external ọ̀tá àwa náà wáyé pé ní àjọ fèsì wọn ni wọ́n wáyé pé ní ọ̀tá tí ó bá wá bẹ́ẹ̀ yìí jà àjọ ọ̀nà Madina náà ni kò àwa náà àní àníyọkùnrin aburú wọn so n tó bá jẹ́ ọ̀tá tí ń bọ̀ láti ta gbogbo alájọ fèsì hàn nǹkan tá a jọ fi ìfẹnu kò lé lórí òònù anísọ̀rọ̀ sálà òsì bá wọn jagun until táwọn wọ̀nyí tó di wípé ní wọ́n bẹ̀rẹ̀ tré agreement wọ́n breach agreement wọn so wọ́n wọ́n tako wọ́n yapa àdéhùn ìgbà wọn ìyànnì sọ̀rọ̀ sálà tó wà ní pé ókè ẹ̀ ti yapa àdéhùn àdásọ̀rọ̀ sọ́lọ́ wa bá wọn jà níbà wọn jà yìí pé ẹni tó yapa àdéhùn àmọ́ nípìnlẹ̀ ànábì bá wọn jagun so àwọn tí wọ́n bọ yé bá wọn wípé àwọn tí ó padà dán lé wa lórí ká máa bá jagun in principle òun ni àwọn mọ̀ṣẹ̀rẹ̀kú náà pàápàá jọ nígbà tí wọ́n túmọ̀ òmìnirítàánù kọ́sílà náà sí àwọn mọ̀ṣẹ̀rẹ̀kú àmọ́ ahlul kitab àwọn ahlul kitabi wọn pé àwọn yìí ò sí níbẹ̀ nípìnlẹ̀ nínú hadith kan tó fi sọpọ́ọ̀tì wọn náà ni wípé ńgbà àníbàràsálà ti ń rán mu'adh bin jabal lọ sí yaman nítorí fún ni pé innaka ta'ti ila qawmin min ahlil kitab àwọn tó ń lè bá òun àwọn tọ́lọ̀ ọba ti ránṣẹ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o àwọn tá a ti ní tíra ni ibi tí àwọn Yahudi ni wọ́n àtàwọn nàṣọ́ra bọ́ ọba débẹ̀ tó ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe ni pé pè wọ́n sí àwọn nǹkan tá a ti kàkalẹ̀ yìí alábìnrin kan pè wọ́n sí sallallahu alaihi wasallam kò wá ní káwọn bá wọn jagun ó ní kó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni fa alimuhum kọ́ wọn wípé anàlá ìfaraba aleihim anábì sì káwọn nǹkan pé káwọn kọ́kọ́ gbà wípé la ilaha illallah wa anna muhammadu rasulullah fa inhum ata'uka bàbá wa mọ̀ dáadáa tó yé wọn fa alimuhum anàlá ìfaraba aleihim khamsa salawatin fi yawmin wa layla pé ọlọ́run wá pa ó ṣe ìrun ní ọ̀ràn yàn lé wọn lórí títí dé ìparí hadisu ìdàn ànáṣò nínú hadisu yìí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́wà tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ kèfèrí ni àtúmọ̀ àdìsí àkọ́kọ́ nù. ànábì ń bá sọ̀rọ̀ sọ́la wípé ní tábà ti gbà bẹ́ẹ̀ tábà pé la ilaha illallah àti tó máa pé la ilaha illallah ìtumọ̀ ní pé ní la ma'buda bi haqqin illallah àgbọ̀dọ̀ jọ́ fìdá nìkan kan àfi ọlọ́run so àwọn àfáà ti wá gbìyànjú wọn wá sọ fún wa kí náà ń pè ní ìbáàdà fún wa nta ń pè ní ìbáàdà òun náà ní kẹ́límọ́tò jámíà ọ̀rọ̀ kan tó yẹ pé ní ó wà comprehensive ni ó kó gbogbo gbogbo tí ọlọ́run bá pa wá láti ká ṣe min qawlin aw fi'lin yálà lọ́rọ̀ ni ọ̀rọ̀ dáadáa gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ dáadáa látòkè délẹ̀ ìbáadà ni gbogbo tí ń jẹ́ iṣẹ́ dáadáa pátápátá látòkè délẹ̀ ìbáadà ni gbogbo tí wá ń jẹ́ ìran ọ̀rọ̀ ní ìran aṣẹ́ ni tí mùmí ni ó bá ṣe kò gbọdọ̀ fẹ́fẹ́ lómi àbítorí ọ̀tọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà muhammadu rasulullah káwa yìí pé ní ànásọ̀rọ̀sọ́lá ni ọlọ́run a gbọ́dọ̀ kọjá ààlà rẹ̀ a sì gbọ́dọ̀ sin lọ́hùn àyàfi pẹ̀lú nǹkan tí anabi sallallahu alaihi wasallam ti fún ẹ̀ náà nù lẹ́yìn náà an yuqimu as-salah kama gbẹ̀rún dúró àti sọ eléyìí náà yìí pé ní àtàbárì nínú kùránì ni àbí nínú sunna ní sallallahu ni nǹkan máa ń sọ ìkùránì máa ń lò àti sunna ni pé ní iqamu salah ìgbé ìrun dúró nínú èdè ìyàtọ̀ ń bẹ láàrin iqamu salah àti àsọ̀láàtù pàǹdílé gbogbo tá a bá ti nú alukurani àbí nù sọ́ọ̀nù sọ́ọ̀nù sọ́ọ̀nù pé ní ó kàn ní pé ní sọ́ọ̀lì àbí sọ́ọ̀lù ìtumọ̀ sọ̀láàtù níbẹ̀ kò ní máa jẹ́ irun táǹkì àdúrà ni ó máa jẹ́ gẹ́gẹ́ bí wàsọ́lì kórìmínà àmúwálẹ̀ ń sọ́dá kọ́tà ń tutù àhírò hàn ọ̀tùzákìhìn bíhà wàsọ́lì àlẹ́hìn ìnà sọ̀lá káká sákànù láhùn àlẹ́ kó mú owó kó máa mú owó náà lọ́dọ̀ àwọn àwọn tí wọ́n ní kó máa dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n ní pè ní zakati ọlọ́run wá pa látàrí pé ní gómìnà àmúwáìlì sọ́dọ̀ pátán so tí ó máa jẹ́ àfọ̀mọ́ fún àwọn tí wọ́n ní zaka àwọn tí wọ́n ní owó àti pé níta àwọn afọmọ rẹ̀ pé ní kírun ilé wọn lórí rárá àgbà tí wọ́n yé sòkun ìtumọ̀ ẹni pé ní sọ́lẹ̀ ayé ọdún rẹ̀ láhùn tọrọ fún wọn tàdúrà fún wọn báyìí pé ní nínú sẹ̀ríà pa bá gba zàká lọ́dọ̀ àwọn olówó ó pa dandan dandan ni ta ṣe àdúrà fún ẹni tí àtàmú zàká lọ́dọ̀ rẹ̀ yìí pé ní ọlọ́run kó fi àlùbáríkà sí ìyí tá a mú wàhálà kàlọ́ọ̀bì xẹ́yìrì tó dáa jù bẹ́ẹ̀ torí pé irun mú lówó yorùbá ṣe é kì í nù kò ṣeé fàtú tí ẹ bá ṣe wípé àṣẹ ọlọ́run so ìdàbẹ́ lọ́bẹ̀ ni wípé ní ibi tí ó bá ti wá pẹ̀lú sọ́ọ̀lì kákọ̀tì àbí sọ́ọ̀lù ìmọ̀ ní pé àdúrà ni àmọ́ irun tá à ń kí ìkọ́ ọmọ sọ̀la ká gbé e dúró ni bàbá sì ní ká gbé irun dúró ìmọ̀ ní pé ní àtibáàbù gbogbo tí ń jẹ́ àtibáàbù òrùn pátápátá àwọn okùnfà rẹ̀ agbọ́dọ̀ rí níbẹ̀ ṣùrùtù sọ̀lá àwọn májẹ̀mú rẹ̀ ó gbọ́dọ̀ pé àríkánu sọ̀lá àwọn orígun òun ó gbọ́dọ̀ pé mọ̀wání sọ̀lá àwọn nǹkan tí èyí jẹ́ kírun lálàáfíà ń gbọ́dọ̀ kó mbẹ́ àwọn nǹkan gbogbo ọrụn tí kanu mẹ́rin bá ti jẹ́ ààyè òní máa jẹ́ òun ni irú nínú ti yí ẹni tàbí àdéhùn sọlọ sọ wípé ní kọtùn rẹ kí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta àwọn nǹkan nu mẹ́rẹ̀ẹ̀rin yìí ló dínkù mbẹ. ànágbèsà sọ sọ wí pé ní wà ìtawù zaka bẹ́ẹ̀ yàrá ìfi yọ zaka tó òun náà ara àwọn àmì tí ó máa jẹ́ kí àti ẹ̀jẹ̀ ni àti owó ni tí ó máa sọ wọ́n di èèwọ̀ nu. ẹ tó bá ti wá sí ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bá a lè sọ sorry ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta kọ́ tó bá ti gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti lè ṣe gbogbo ẹ̀ àti ìmí kan tó wà ní àdéhùn mọ́àzù náà ẹni tó bá ti ṣe tó kọ̀m̀pìlìtì wọn ìrọ ẹni bẹ́ẹ̀ ti di mùsùlùmí kọ̀m̀pìlìtì lè àtọwọ́ rẹ̀ ni àti ẹ̀jẹ̀ rẹ̀ ni ó ti di èèwọ̀ àgbọ̀dọ̀ pa àgbọ̀dọ̀ pé ní kẹfìrí mọ́ nígbà náà. ilá bi haqiha àyàfi pẹ̀lú ìtọ́ba tó jẹ́ ọ̀kan lára ìwẹ̀ ẹ̀sìn náà tí ò bá ṣe é pàdé pé ńgbà náà mùsùlùmí ẹni tó dé lórí mùsùlùmí lè sọ pé ní káàlè bá wọn jagun ìní pé alèmọ̀rí àwọn àwùjọ kan tí wọ́n mọ̀ pé la ilaha illallah alèmọ̀rí àwọn àwùjọ kan tó wọ́n pé ní muhammadu rasulullah kódà wọ́n máa kírun kódà wọ́n máa yọ zaka kódà wọ́n máa wọ́n máa jẹun wa wọ́n máa gbà pé kíbla wa ṣùgbọ́n nú àwọn àṣòkókò nú àwọn ráìtì kan nú àwọn ẹ̀tọ́ kan tó yẹ kí wọ́n máa ṣe wọn ò ṣe mọ́ tó ń ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà àníbẹ̀rẹ̀ sọ́nà pé ilá bi hasa tí wọ́n bá ṣẹlẹ̀ náà àjẹ́ pé irú àwùjọ bẹ́ẹ̀ náà ó láìpínlẹ̀ kí olórí aláṣẹ mùsùlùmí kó dìklà wípé alẹ́ nìkan lè bá wọn jagun. eléyìí gangan wá ní ilá bi hasa yìí òun ni abakar sadiq radiyallahu ta'ala anhu ló túmọ̀ fún wa àríkú gẹ́gẹ́ bá yẹ sọ lẹ́ẹ̀kan yìí pé lẹ́yìn sádẹ́sì rẹ̀ sọ́là ń kó tán àríkú náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn larubawa, tí wọ́n ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kódà rínú àwọn tí wọ́n jẹ́ tàbí náà àtọ́jọ́ pé ní wọ́n gba ìsìlámù lójú ayé náà sallallahu alaihi wasallam kọ́ tí wọ́n gbé olùmọ̀dínà tán wà níta lẹ́yìn Mẹ̀dínà àrínú wọn tó rò náà lójú tí wọ́n gbà yí pé ìsìlámù yìí o àǹgbà tánàbí máa ń bẹ láyé òun là á máa gbọ́ mú tiẹ̀ gbọ́ tí ò bá ti sí mọ́ àlè mú tiẹ̀ gbọ́ mọ́ àrínú àti tí wọ́n ṣe náà pàtàkì tí abakar sidi kò wá dèkílíà ìpè gbogbo àwọn tó bá rí bí irú wọn òun àbí ká bá wọn jagun sọ̀rọ̀ àdàbí sọ̀rọ̀ àdàbí kó nísìn abakar sidi kò ló kú so òun ló wà nípò ànábì òun ni ó dèkílíà ìpè àlè bá wọn jagun àmọ́tàkà bí olórí tí ọlọ́run ti ronú gba pàtàkì sọ̀rọ̀ sọ̀rọ̀ aláṣà yìí pé ní wàṣà wérò òun fèlè amúrì ànábì ọlọ́run pa aláṣà yìí pé ní gbogbo tó invite àwọn sàábì àwọn ọmọlẹ́yìn rẹ bá wọn dámọ̀ràn lísìn sí wọn dámọ̀ràn àti tiwọn náà anisọ̀rọ̀ sọ́lá ọlọ́run sọ anisọ̀rọ̀ sọ́lá fẹ́ láti fi kọ́ àwọn tó kù ni bíbẹ́ ẹ̀kọ́ anábì ò ní ìdìmọ̀ràn àwọn pé máa wọn bá ni àwọn tí wọ́n sì bàmọ̀ lọ́rọ̀ wọn yìí àwọn eléyìí gbèrú máa sòmí ọlọ́run ò sọ àwọn tó bá ní ìgbésẹ̀ pẹ̀lú torí pé ọlọ́run gáìdì òun so ọlọ́run wá ní kẹ́ni tó ń gáìdì kó tún gbàgbà mọ̀ lọ́wọ́ ẹlọ́run tí òun gáìdì ọlọ́run tó ń kọ́ àtúkò lẹ́kọ̀ọ́ ni so ìrẹ́ náà ló wá tẹ̀ láyé abákẹ́sì dẹ́kù náà bàtà abákẹ́sì dẹ́kù ní pé gbogbo àwọn tá a jẹ́ ìlú ìlú ìlú kọ̀ọ̀kan tán láwọn o àwọn ọmọ àfẹ́ ìsìlámù lóòótọ́ o àmọ́ muhammadu rasulullah àwọn yòókù ń bẹ̀ àmọ́ àwọn sì máa kírun ń gbà pé irun ọlọ́run làwọn kì í fún àmọ́ zaka wáyé pé ní àníṣe ọ̀tọ́là làwọn kó fún láyé lójú ayé rẹ̀ kò sí sí mọ́ àwọn ò lè kó zaka owó àwọn káwọn lè kó fún abáfẹ́ òfin dínkù gẹ́gẹ́ bí ìwọ náà sọ wáyé pé ní ààlẹ́ sin bàbá kátó sin ọmọ báwọn àti gbọ́ yé nù abáfẹ́ òfin dínkù wá ní pé kò sí ní tó jọ bá ṣe ń fún àníṣe ọ̀tọ́là lójú ayé rẹ̀ tú láti gbọ́dọ̀ máa kó wá fóun náà torí pé kì í ṣe ọ̀nà ń kó fún wọ́n ń kó fún mọ̀kọ́ ọ̀mù ipò tóun wà ní à ń kó fún kì í ti kó abáfẹ́ òfin dínkù náà ń kó fún àmọ́ umaru umaru wá ní pé ah, àwọn ọgbọ́n tá ànábì wí ni sallallahu alaihi wasallam ànábì ní pé tó bá ní pé la ilaha illallah muhammadu rasulullah wa iqamu salati ìtawù zakati kó ti parí àwọn eléyìí náà sì wí abakar sidiki wa ní pé la wallahi la uqatilanna man faraqa bayna salati wa zakati fa inna zakata haqqun min haqqil islam abakar sidiki ní kó alẹ́ òǹkọ́ lọ́wọ́ bá búra òun gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe òǹpinya láàrin la ilaha muhammadu rasulullah láàrin àti zakati àbáfẹ́ sìdíkò òun bá jagun so nípa ah, ọ tí ilé bá jagun so títí wá ní pé wàláhi maziltu àtọ̀rọ̀dà pé òun ò yẹ òun ò gbò lẹ́ni tí ń bá dámọ̀ràn tó ń ah kó òun ní. ilá wàkọ̀dì sára aláhù sọ́dọ̀rọ̀ àbíbákẹ́ sèdíkà ọ̀dọ́lọ́ tààlà nígbà pé yẹ ọlọ́run ti sí payá ọkàn bákẹ́ sèdíkà pẹ̀lú òdodo ni òun àgbà pé ní tábàkẹ́ sèdíkà òun gangan òun náà ní òdodo tòtọ́ túmọ̀ sí wípé àwọn ilá ilá ayélujá lọ àwọn Muhammad sallallahu alaihi wasallam à ń kírun àyọ̀ zaka nìkan kì í tí ń bọ̀ níbọ̀ kì í ṣe gangan ní pàápàá rẹ̀ ẹni tó jẹ́ aláṣẹ mùsùlùmí òun ní agbára sọ pé ní irú láyéláyé táwọn kan ń wí òun irú muhammadu tí wọ́n ń wí òun kì í ṣe irú ẹ̀ ní islam ní kí wọ́n wí irun irun tí wọ́n ń kí òun kì í ṣe irú ẹ̀ ní islam ní kí wọ́n kí òun ni hadithu àǹfààní táàtì lára hadithu tó muhammadu bin jaba ní sálẹ̀ wípé ní wàsọ́lù sọ̀látànà wọ́n ń kí irun irú irun tiwa ànábì ní pé sọ̀látànà irun irun táwọn táà ń kí lónìí sànà bá ń kí àmọ́ tí wọ́n bá ń kí salatuna ghairi salatina ní ìtí ètè irú òrùn ti wá tó yíyún tá a ní gbà gẹ́gẹ́ bí hadith man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ pẹ́pẹ́ irú iṣẹ́ tó ṣeun iṣẹ́ tó ṣeun kò jọ títí wá tá gbà lọ́wọ́ rẹ̀ faman ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun so ǹjẹ́ o máa jẹ́ yàn ni pé ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ tó rò wípé ní òun fi ń sin lọ́run ni bọ̀tà wá wò ó wò àbí pé ní kò jọ ti sọ̀lá tònà tàdé a so ànígbà lọ́wọ́ rẹ̀ ń fànà níbi ìsìn náà ni so ntí abakẹ́sì ní pẹ̀lú ọlọ́ta àlẹ́ àni tó ń gbọ́ yìí nù òun náà sì ní ọ̀nà tó tó máa di pé ní àfi ká bá a ní sọ̀rọ̀ sálà bó ṣe ṣe ni a máa gbọ́ inú àdéhùn yìí tí tá yìí wàtàkìbà ló kìbùlá tànà kódà wọ́n tún máa kíbùlà wọn náà ń dákọ̀ náà ń kọjú sí so eléyìí wọn á rí i pé àwọn kan bẹ tí ẹ ẹ láwọn àwùjọ kan wọn lè ní wípé àwọn ń fa iṣẹ́ wọn ò fa iṣẹ́ so bàtúmí bó ṣe kírun wọn lè ní pé tí wọn bá kírun wọn ò ka ẹsẹ̀ kan ó kì í fàpèjúwe àbí ká ní ká kírun ní hóhó fàpèjúwe àbí kí wọ́n ní kí wọ́n kírun lásìkò kan bóyá lágbo kan òru ni àbí lágbo kan ọ̀sán ni àbí níbi báyìí wọ́n ti kí tí wọ́n bọ̀ kàn wá kí o ò ní kọjú sí kíbúlà o wọ́n kẹ́yìn sí kíbúlà ni so àti gbogbo àìlè yìí náà síbá àwọn náà wọn náà ń kírun ni but ìran tí wọ́n ń kírun ghayru salati na kìí ṣe ìrun tàbí sallallahu alaihi wasallam ìrun ti ṣàyẹ̀tọ́ nìyẹn àṣàyẹ̀tọ́nú sáwùwà láti làwọn gẹ́gẹ́ bí eh, eh, Musa ń gbà tí Musa ń bá ah, kò wá rò sọ̀rọ̀ ní pé a ah, sáwà láti láti ní pé ẹ̀mí òun ní kò ń ṣe ló ń ṣe irú àwọn eléyìí òun náà ń tẹ̀mí wọn ní kí wọ́n ti ní wọ́n ṣe bọ̀ sọ́lù àmì sọ́lù lóòótọ́ wọ́n kì í lóòótọ́ àmọ́ sọ̀lá tó hùn rẹ́rù sọ̀lá ti nà sàn pé eh, irun wọn ò lè kò ní gbà wọ́n lánàá bákan náà ìsákìbà ló rẹ́rù kìbìlà ti nà wọ́n tún kọjú sí kìbìlà mi tí èsè kìbìlà ti ti wa ṣàìtọ́ǹsì ni ó lágbára ṣàìtọ́ǹ kò sí àfikọ́lọ́hún ká máa bẹ́ẹ̀ lọ́hún kọ́lọ́hún kó máa jò mú wa àwọn náà sì wọ́n rẹ́ẹ̀rí mú wa ẹ̀rí tó mú wa ni wípé ṣebí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tó máa kọjú sí maka ṣebí Jerusalem là ń kọjú sí ẹnikẹ́ni tó bá tó bá kẹ̀yìn sí kíbúlà nàní kó ń kọjú sí Jerusalem ni yàrá ti lè kẹ̀yìn sí kíbúlà so ibi tí yẹn kọjú sí òun Jerusalem ló kọjú sí wọ́n wà ní pé àwọn náà ń fẹ́ fi jù àníkọ̀lọ́tọ́ làwọn bá ní so bá àníkọ̀lọ́tọ́ làwọn bá ṣe kírun sí Jerusalem àwọn náà kírun sí Jerusalem tẹ́lẹ̀ pé wọ́n rí wí bàtà wíwá ni pé lẹ́yìn bàtà ọlọ́run ti wá ní wípé fàwálì wájú aṣáfẹ́rẹ́ haram ọlọ́run ti ní kókó màdájọ́ kọ kébìlà mínímákà ǹjọ́ wá rinlẹ̀ mọ́ wípé àníkàn bàtà ọlọ́run tó padà kírun sí kéèké jerusalem abadan kò kí ọlọ́run ìsọ pa tẹ́tẹ́lẹ̀ pé ìta àti kéèké kébìlà sí jerusalem ọlọ́run sọ pé ní inna Allaha la yubayyu ajral mu'minin òun ò ní bá torí pé ibi tó yẹ ká kí sí nígbà ni wọ́n kí sí àmọ́ lẹ́yìn ìsọ́lá wọn bá ti ní kí wọ́n chẹ́ǹjì kíbla kó ní Jerusalem lọ sí Mẹ́kà gbogbo òun tí wọ́n bá kí sí Jerusalem lẹ́yìn ìgbà náà kì í sì rùn àyàfi ìrun àwọn ará Kùbá a rí i pé àwọn ará Kùbá lẹ́yìn ìsọ́lá wọn tààlà ti chẹ́ǹjì kíbla ti ti ẹ̀mí Mẹ́kà sọ́rí ẹ̀ní Mẹ́dínà tóun ti ń kọjú sí Mẹ́kà àwọn ará Kùbá àwọn ètí ìgbọ́ wípé ọlọ́run ti ní ká change kébùlà àwọn á sì kírun complete irun márùn irun ọjọ́ kan wọn kì í ní Kùbá bọ̀dù tá à ń dájú kọ ní Jerusalem sòtò àwọn tí ì gbọ́ so irú àwọn yìí ń ànábì sọ̀rọ̀ sálà ń sì gbọ́ ànábì òní ká kí wọ́n tún ràn kí jẹ́ pé ànábì àpòrò iṣẹ́ títí wọn so àwọn yìí ń yọ kó ń bẹ́ẹ̀ rárá ti o ti kọ̀nfàmù ìrìn wọn pé ó lẹ́làáfíà àti pé àmì tọ́lá ń wí ni wípé ní wàmákún náà hata nàbùhásà sọ̀sùwòlà ọlọ́run ní pé àwọn awọn àní fi àjẹnì kankan títí tí ó yẹ ẹ̀rí òfin dọ́dọ̀ rẹ̀ títí tí iṣẹ́ òfin dọ́dọ̀ rẹ̀ àwọn ará kò bá ẹ̀rí òfin dọ́dọ̀ wọn iṣẹ́ òfin dọ́dọ̀ wọn kirun kírun wọn lórí wípé ìbàdàn ti ní ká ń kí pé kan tó so lónìí ó bá kírun yàtọ̀ sí tábà wá rí odidi ìlú tábà ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wá tí ìmáàmù bá ní ká lọ jà wọ́n lógun tó irú àṣẹ bẹ́ẹ̀ látọ̀dọ̀ ìmáàmù tó tọ́. hadith yìí yóò nínú àwọn àǹfààní tá a lè ṣe ń ni wípé láti pé tá a bá ń ka pàápàá jùlọ nípa àwọn àtọ́lọ́n ti tún ní káwọn náà dìde jihad tí wọ́n ṣe àtúnṣe láwùjọ mùsùlùmí bàbá ń dakọ̀ á darúkọ ìwò Sheikh Usman ibn Fodio rahimahullah rahmatan wasi'a lọ́dọ̀ wa Nàìjíríà bàbá ń dakọ̀ á dakọ̀ Muhammadu Abdul Wahhab ibn Abdul Wahhab rahimahullah rahmatan wasi'a ní anajidu ní Saudi Arabia a rí i pé àwọn méjèèjì yìí àtàwọn tábà tó ń rú wọn bí wọn bẹ́ẹ̀ náà mùjẹ́dídù ni wọ́n àwọn tí Ọlọ́run lò láti tuntun ẹ̀sìn àwọn èèyàn ṣe sàpá àwọn èèyàn máa ń sọ wípé wọ́n ń sọ wọ́n ètò ń sọ lónìí kọ́dà wọn tó lè máa sọ lọ́la náà wípé wọ́n ń kọ̀ǹdẹ́mù irú jihad táwọn méjèèjì yìí ṣe wípé àti ibùdó náà fọ́jú òní àti ibùdó Abdul Wahhab ni pé ṣé bí àwọn méjèèjì àwọn mùsùlùmí náà ni wọ́n bá jagun pé irú jihad wo nù pé ntí àmàlù náà islam ni wípé ní ká máa bá ìpìlẹ̀ jagun òmìnirúta ni òkọ́ ìbọ̀tà méjèèjì yìí àwọn tán bá jagun àwọn tí Ibn Fodio bá jagun Nàìjíríà gbogbo community tó bá jagun àwọn àwùjọ mùsùlùmí ni àwọn tí sẹ́kù wa Muhammadu Ibn Abdul Wahab bá jagun ní Najidu ní Saudi Arabia ní Hijaz nígbà náà àwọn mùsùlùmí ni pé àjẹpẹ́ ní jihadu wọn rọ́ǹgì so a rí pé ní àdéhùn tá a kà yìí ọ̀rọ̀ pé ní òun rọ́ǹgì rí pé ilá bí hakiha àyàfi pẹ̀lú ẹ̀tọ́ ìsìláàmù àti pé ó bọ́ sí balẹ̀ máa rí káwọn èèyàn máa sọ fáwọn ń kírun sọ̀lá tó ń rẹ́rú sọ̀lá ti nà wọ́n lè má láwọn yọ zàká àmọ́ zàká tó ń rẹ́rú zàká ti nà wọ́n lè má wí la ilaha illallah muhammadu rasulullah ṣùgbọ́n báni sọ̀rọ̀ fáwọn pé ní wọ́n ń wí alá àlìsínátìhìn lórí àwọn àwọn ni kò jẹ́ ọkàn wọn yẹmurukuna mina islam kama yẹmuruku sihabu mina rọmíya wọn máa jáde fòfòfò kónú islam ní gẹ́gẹ́ bí ọrùn ti máa ń jáde kónú ọfà nàfúlà sálà àpèjúwe tó wínú tó túmọ̀ sí pé ogun táwọn tí àdìsí nǹkan náà ní pé ní àzọwáhírú mina ìnsánì látẹkìfì ìkáka máa rí zọ́ọ̀rù lásán appearance lásán òǹkòtó àti pàápàá ti ìyẹn ń wí kó tàǹtìléètì sínú iṣẹ́ sínú wà àti sínú ọ̀rọ̀ tó ní kálukú táyé tó bá ń kú òun náà ni yóò máa jẹ́ ẹ̀sìn so ìtumọ̀ àdéhùn yìí ní kúkúrú òun náà nù so àdéhùn mẹ́rin gẹ́gẹ́ bá yẹ sọ òun náà ni a gbọ́dọ̀ lò so àti máa ń sọ náà yìí pé ní gbogbo tó bá jẹ́ jihad pátápátá ọlọ́dọ̀ ni ò lè dèkílà rẹ̀ ìmáàmù nu orígun àkọ́kọ́ ibùkún ìṣẹ̀májẹ̀mú orígun ni ìmáàmù ni máa ń declare jihad kì í ṣe ọlọ́dàn ni so fàpèjọ nàìjíríà tàwátàwá yìí ẹni tí nínú sẹ̀ríà ẹni tí eh, yóò ní àti àti declare jihad eh, ní nàìjíríà wà lá mùsùlùmí yìí o òun ni sultan mùsùlùmí àmọ́ lórí ìjọ kan ìjọ kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan bá ti pọ̀ tó so àwọn kọ̀ǹdẹ́mù ìjọ ìjọ pé jama jama àwọn kọ̀ǹdẹ́mù jama lópin ìgbà tí jama ò bá ti ṣe ntí ó tako ìsìláàmù so jama tó bá wà tako ntọ́sí ntọ́ tako ìsìláàmù tuma ni pé ni òun náà yẹ ṣe jama mùsùlùmí mánu àmọ́ jama mùsùlùmí tá pé ni wọ́n ń ṣe amẹ́lú jama yìí náà fi ń ṣe dáwà sójú ọ̀nà ọlọ́run ọba ìyóhun kò sí láì fi níbẹ̀ má ti wá wọlé pọ̀ tó má ti lágbára tó má ti kọ̀ǹtróòlù àwùjọ kan tó àwọn náà ò lágbára àti declare jihad ẹni tí ó declare jihad òun náà ni ìmáàmù mùsùlùmí òun sáà ti ní nàìjíríà òun náà ni sòlùtọ́nù Sokoto ọ̀làǹkó kó sàlékún ìtọ́sọ́nà fún wa àti fún àfọ̀hún náà ìtawà kan yìí tó ọ̀tá kan yẹn ni pé ní ojúṣe ìgbaninímọ̀ràn ojúṣe ìdámọ̀ràn ní ọ̀nà tí Islam gbà kalẹ̀ tó là kalẹ̀ pé a lè máa fẹ́ dá gbà wọn lórí ní ní ìmọ̀ràn tó àdínkù ẹlẹ́ẹ̀kẹjọ pé àti àtìkàtàn yẹ ká kà àdínkù náà di. forgive them so uh, àwọn àlàyé tí tó wà lábẹ́ àdéhùn omeritu anu kọ́tìlá nasa hasa yashadu an la ilaha illallah ham uh, abinu ojúkọ àwọn tó kù á rí i pé gbogbo àwọn àdéhùn yìí kò sí èyí tó dápọ̀ hajj nù wọn nù àwọn àdéhùn kankan náà àdéhùn mẹ́rẹ̀ẹ̀rin àdéhùn muhazu àdéhùn ibi na wọn máa rò ní ti muhazu ní ti anas ní ti abiru rani kò sí kankan tó hajj àti sọ́mu Ramadan àwọn méjèèjì yìí ẹni tó tó bá fi lẹ̀ tí ò ṣe àbí tí ọlọ́dàáni ẹ̀ka náà àbí ìlú kan tó bá fi wọ́n lẹ̀ ká ìlú kan fẹ́ pé àwọn onígbà ń ta àwọn mọ́ nùkàtúlù àmìlà àwọn pé náà nùkàtúlù wọn pa wọn torí pé àwọn yìí ń tu àlọ́ ń da ilá bìhásìhà lára àwọn ẹ̀tọ́ ìsìlámù náà ni ìsìyàmù wà lára àwọn ẹ̀tọ́ ìsìlámù náà ni hajj náà wà àmọ́ àrí pé ní àwọn méjèèjì símbọ̀ ni wọ́n síyáàmù ìbádà tó bàdà níyà lòun ìbádà ara físíkàlì ìbádà ni síyáàmù fẹ́ pé ní ìyàtọ̀mọ́tòmọ́lọ́ òun ọlọ́run bá òun sì ló mọ ẹni tí ń sùn hajj tiẹ̀ nípìnlẹ̀ wọn ò fẹ́ ká lórí gbogbo mùsùlùmí torí pé ní islam gan wí ni pé ní walillahi ala nasi hijjul baiti man istata'a ilayhi sabila ẹni tó bá lágbára òun ni hajj sọ̀rọ̀ yẹn fún ìsìtọ́ àti ní nígbà àwọn àbáni sọ̀rọ̀ tọ́lá wípé ní man istata'a ànábì ní pé arrahila nǹkan gùn òun náà ní ìsìtọ́ à àdáni sọ̀rọ̀ tọ́lá mo ṣe túmọ̀ nǹkan gùn ní pé arrahila so ẹni tó bá ti ní nǹkan tí ó gùn lọ́mọ́ká ó ti lágbára bó wàá la fẹ́ mọ eléyìí kò kò láìkìlì kí ká ká mọ̀ so ànábì sallallahu alaihi wasallam ti sọ nínú nínú hadithu míì wípé wọn ò gbé òun dìde láti mọ wá sọ pínpín ìfá màálì bá gbélé agbo tìrẹ àtàló lágbára ṣe àwọn bá mọ́tàlá fi ń sìn pé ìmáàmù alákùn nínú àwọn èèyàn ọmọlẹ́yìn yín tàló lágbára ájì tí ò lọ ìyún ìsìlámù kò pa kò láàbọ̀ wá lọ́rùn ẹni tó bá mọ̀ kó ń lágbára fún ara rẹ̀ láàrin àtọ́lọ́n kó lọ bó bá lọ tó ọlọ́run ọba mọ̀ o bá sì lágbára tí ò lọ ọlọ́run bá mọ̀ òun àtọ́ ọlọ́run bá rẹ̀ òun ẹlẹ́jọ́ èyí tí islam kàn ní pé ká ṣe tí irú ẹni bẹ́ẹ̀ bá padà wàá kú tán à ní bàjá fún gbàtí ń bẹ láyé o àmọ́ tó bá padà wàá kú tán tá a bá mọ̀ bí àwọn mọ̀lẹ́bí bá mọ̀ wípé ní ẹni ara ìlera tó kù yìí tí ò lọ àmì tó kù yìí ó lágbára àti lọ hajj o àmọ́ kò lọ àwọn tí wọ́n jẹ́ wárásà àwọn tí wọ́n jogun rẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ò jẹ́ kí àwọn tí wọ́n pín ogun ó mọ̀ wípé ẹni tó kù yìí ó lágbára o dáadáa ọlọ́mbùn lálàáfíà ọlọ́mbùn ní owó ọlọ́mbùn tọ́nà ọ̀bùn àmọ́ kò lọ ájì ni tó torí pé léyìn inú ìkókò mọ̀tà alẹ́kọ̀bì tẹ́ríkà nú àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ yọ nínú dúkìá tó fi ilẹ̀ ká tó pín ogún kólífàtò hajj níbẹ̀ wọ́n ó yọ nínú owó tó fi ilẹ̀ wọ́n wà fún ẹnìkan pé kó lè bá a ṣe hajj bóyá tá a bá bá ṣe hajj yóò ṣe ní fúfú yẹ sí ọ̀ràn rẹ̀ wájú ọlọ́run ọba so nínú sòkókò mọ̀tà alẹ́kọ̀ọ́ bìnnì yìí èyí tí islam ní ká ṣe nù àmọ́ wípé ń bẹ láyé ó sì ní owó kò kò lọ káwá ní pé àá déclare ní kẹfìrí lára ẹni tó bá ṣe léyìí dáhùn náà ti ó ti ṣe nǹkan tí islam wọ̀ràn then bákan náà àwa àtàwárí kí ó kí o ìmáàmù ti ní pé ká lọ ká lọ bá àwọn community kan jagun pé àwọn community yóò àníìdíkà lè bá wọn jagun àwa dé bẹ́ẹ̀ a rí wípé inú wọn àtẹnìkan àdápá kan wọn sọ pé la ilaha illallah tá a ti gbọ́ títí kọjá pé la ilaha illallah muhammadu rasulullah ní islam wí ni pé ní irú ẹni bẹ́ẹ̀ àbúrò pa mọ́ torí hadithu oríṣiríṣi hadithu wa ìkàlọ́ pé ní amúrù ní ìkàlọ́ pé ní khalidu ní radiyallahu ta'ala anhu tí ànábì ní pé kán lọ kán lọ pe àwọn ìlú kan sí ogun àṣẹ islam tí wọn ò bá wá gbà lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí pé kọ́kọ́ pọ̀ wọ́n sí islam tán bá gbà fábíà wà ní ìmọ̀ tí wọn bá gbà kán sọ pé wọ́n máa san jizya yìí ni pé wọ́n máa san owó tàbí táàkì wọ́n máa wà lórí ilẹ̀ ẹlẹ́wọ̀n àti non-muslim wọ́n pẹ̀lú ọmọ kan táàkì tán bá lọ́wọ́ ọgbà yìí náà kò kán ká declare ogun pẹ̀lú wọn. sáré nígbà tí ìjà dojú ẹ̀ tó di pọ́fẹ́ ọwọ́ fẹ́ máa dun àwọn wọ̀nyí àwọn míì sọ pé la ilaha illallah ọ̀tà àwọn tán lọ́sìn tó pa wọn náà nígbà tó padà wá dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ó padà ó bi àwọn tó rán nígbà tó ti wí la ilaha kí ló pa sí wá ní pé ní a innama qalahu istiqa'a gbà rárá kò dọ́kàn rẹ̀ ó wí ìtìpáwò nìyí ni pé láti bá àtẹ́fù ní káwọn bá pa ni nínú àwọn pé ní hàlá ṣàkàtà kọlbáhù ti ọlá ọkàn rẹ̀ báyọ̀ rí pé ti bẹ lọ́kàn rẹ̀ nù pé ìní lámùrọ̀ bá hásù lé àṣokọ́ kòlóbà náà lábí ni pé ọlọ́run ò rán pé kí n máa lè lọ́kàn àwọn èèyàn o tó tó bá ti wí lẹ́nu ìparí wá hisabu hum ìparí àdéhùn ọlọ́run ọba ni ó ṣe wọn ó wí nítorí dání o àbó wí nítorí pé ó wù láti ẹgbà síláàmù nìyí òun kàn wọ ọlọ́run ó ṣe rẹ ọlọ́run yóò àkáǹtẹ̀ lórí eléyìí o tó láti fi ilẹ̀ fọ ọba fi ilẹ̀ ọ̀lẹ́sẹ̀ àwọn pépà ni ó lẹ́sẹ̀ ní ẹgbà wá mi ẹni sọ̀rọ̀ sọ́là ń padà sadíyà ọ̀sàdíyà fún àwọn fámìlì wọn túmọ̀ sí wípé ìsìláàmù so wọ́n tún wọ́n sì ní a gbọ́dọ̀ ní hamasa débi táàtún wá tayọ ààlà ọlọ́run so a gbọ́dọ̀ tayọ nǹkan tí ìmáàmù bá wí so ìmáàmù ní ká máa já ká máa jẹ ẹ stọọpù ẹ stọọpù ká sì stọọpù náà ni sọ pé òun ni ìmáàmù ò ní wí afẹ́fẹ́ pé ní àwọn pẹ̀lú àwọn ọmọ ṣúwárà àwọn tí wọ́n jẹ́ alihili wàlẹ̀ àpèbí àwọn tó jẹ́ káńsù rẹ̀ nínú nínú nínú kóòtù rẹ̀ àná ìjọba ṣe léyìn so àwọn pé ntí tún tàbọn láti ń hadith yìí nù wáyé tàbá tún láti ń ṣe aláta alábá di àsìkò ìbéèrè wallahu ta'ala alam bisawab wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. naam aleykum salaam wa rahmatulah. Thank you. bẹ́ẹ̀ ọlọ́run bá gba ìdí ẹ̀ wọ́n yọ ní ìdí àti ok. ok jazakumullahu khairan ọlọ́sìn ẹlẹ́sìn rẹ̀ ìbéèrè tàkọ́kọ́ ẹni tó bá ṣàdéhùn tó bọ́lọ̀ ń ṣàdéhùn wípé bọ́lọ̀ ń bá ṣe bóyá ń wá nǹkan kan ní pé bọ́lọ̀ ń bá ní kọ́wọ́ òun ó tẹ nǹkan báyìí pẹ̀lú ògbọ́ ọba òun lọ hajj lápòjúwe àbọ̀ òun ó ràn yàn lọ hajj àbọ̀ òun ó gbẹ́kànga ọ̀bí tó gbé léyìn òun náà ń pè ní naziru so ó ṣe lérí nù ó bọ́lọ̀ ń ṣe lérí naziru nípìnlẹ̀ makiro ni láti pé nǹkan tí um, um, téyìn ó discourage ni islam kò wá encourage wa kéèyàn máa ṣe naziru fọlọ́n kéèyàn máa ṣe lérí pé ọlọ́run tó bá ọmọ wa admission ni àbí pé ọmọ mi wa admission tó bá rí admission yìí pẹ̀lú ògo ọlọ́run ọba ń ṣe báyìí so anisọ̀rọ̀ tó ń sọ yìí pé ní anaziru láyé àti bẹ̀kẹ́ ìnáma yóò sáhárà bí mi ní lè bàkẹ́ yìí pé kò sí àǹfààní kankan lára nàzírù àwọn ahun àwọn náà máa fi ń gba nǹkan lọ́wọ́ wọn sọ ọlọ́run yìí fi ṣe ahun subhanahu wa ta'ala sọ wọn náà sọ kò encourage kò encourage rẹ àmọ́ bí èèyàn bá ti wá ṣe nàzírù ó ti ṣe nàzírù yálà ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kò kò dáa tó ni àbí kò mọ̀ o kó wá ṣe ìfáwò rẹ̀ ó ti di dandan nítorí òun ṣe òun ó ti di dandan kó ṣe kúrò àti ò bá ṣe é so padà ń padà bá ṣe ní lẹ́yìn ikú rẹ̀ so ìró fàkójú rẹ̀ kíra bá ní kan gbà wẹ̀ gan nísìn pàrọ̀ pé ní ṣe alẹ́ bá òkú san gbèsè àwẹ̀ bá alẹ́ bá òkú san gbèsè àwẹ̀ so yóò àwọn onímọ̀ ní ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ àmọ́ tó bá ṣe wípé àwẹ̀ tó ṣèlérí ni túláàsì wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ bá ṣe so èyí tí èèyàn ní ṣe nínú ìlérí òun ni èyí tí ò bá dáa tó fi máa fi àbá ìtọ́ba jẹ́ máa sí ya tí yàrá fi tèlé rí tó á nípa ìtọ́ jẹ́ sẹ̀wọ̀n má ṣe àmọ́ ìtì ìfẹsẹ̀ ṣe gẹ́gẹ́ bí hadithu arákùnrin kan níjọ́ tó déjọ́ jimá bàbá mi kọ̀ọ̀tà náà kótóbà lọ́wọ́ ó wá bàbá kótóbà wá rí pé àtàlà arákùnrin tásà ó ń dúró lábẹ́ òrùn nkọ́ra bẹ́ẹ̀ bá pẹ́ tọ́rọ̀ yìí o bẹ́ẹ̀ tẹ̀lé yìí o wà á nà sọ imú tó ń gbáwẹ̀. àbí pé torí kí ni torí pé òun tá a fẹ́ kọ́lọ́ mọ́ àìpé ní àníṣe ọmọlẹ́yìn àti sọ̀rọ̀ bọ́lá ń lọ ní àwọn àtibáwò náà ta àdé dáadáa lọ nàìjíríà pa á so ẹ wá fún un wípé kó jòkó ẹni kó kó olóòrùn kó wo òòrùn mọ́ torí pé bá ń wo òòrùn yóò bójú rẹ̀ jẹ́ àbíọ̀rùn tó wà yóò dárẹ̀ sí i la kó fi jòkó àmọ́ àwẹ̀ tí ń gbà kó kọ̀m̀plíìtì àwẹ̀ rẹ̀ tó a rí i pé nínú nǹkan mẹ́rin tó lòún ṣe mẹ́ta náà bí kọ̀ǹdẹ́mù rẹ̀ tó àyàwẹ̀ tí ń gbà náà bí kó kọ̀m̀plíìtì rẹ̀ tó bí nàìjíríà bó ṣe rí nù tí a ti ṣe dandan ni kó pé tó àbí bí ìtọ́bájẹ́sẹ̀ nìkan ni ò ní gẹ́gẹ́ bí àpèjúwe ti àdéhùn àmúwà ẹ wá rí èyí tá a sọ wípé ẹni tó bá lágbára ọlọ́run kẹ́ ẹ lówó lálàáfíà gbogbo nǹkan tó sì bá ti kó o tí ò lọ tó ẹ ẹ tí ó jẹ́ sẹ̀rí aláti sọ̀n ìpinnu náà wọn sọ kókò mọ́tò alẹ́kọ̀ọ́ tẹ́ríkà mẹ́rin ni àwọn rights ń fẹ́ pé ní mandatory rights ẹni tá a pè ní agbọ́dọ̀ implement before kó tó kan distribution of property estate àkọ́kọ́ òun náà ni funeral rights owó tá a fi bóyá ìtọ́ ti kú wọ́n máa ń gbowó omi wọ́n ń gbowó ilẹ̀ bá gbẹ́ wọ́n gbowó ibi tí wọ́n fẹ́ sin sí àti gbogbo ẹ̀ nínú owó tó kéré náà ni wọ́n ti yọ. the next ni ìtọ́ bá jẹ́ debt human debt ìtọ́jọmọ ẹ̀dẹ́ ènìyàn so ìtọ́jọmọ ẹ̀dẹ́ ènìyàn náà tún pé sí méjì tẹ́ pé ní ó ní collection àti security nú so ó ní báwọn báyìí máa ń treat mo fi treat ẹnu sẹ̀ríà èyí tí ò bá ń lẹ́pẹ́ ní free debt ní ní gbogbo treat rẹ̀ so ẹlẹ́ẹ̀kejì religious right àti ó jẹ́ pé ní ẹ̀tọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí hajj bàbá nísìn gẹ́gẹ́ bí ẹni tí tó jẹ gbèsè sàdáàkì tẹmọ ìyẹn lè fẹ́yàwó tó ẹ pé ní ó padà máa fún sàdáàkì kò wá sí ìtàn tó fi tó fi kú òun ó yọ eléyìí náà nínú owó rẹ̀ kó tó di pé wọ́n pín property tó bíi ti jẹ́nu lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin tó tún jẹ́ ráìtì ò ní àsọ́ọ́lẹ̀ sáńpẹ̀ nínú èyí ní wíìlì tó kéyìí àkàn yìí pé tán á pín gbogbo property tó kù ìtọ́ yẹ aṣọ nísìnyí wípé wọ́n mọ́ sọ́pẹ́ nísìn ipa àwọn tọ́jú sọ̀rọ̀ àyàn fún àwọn tí wọ́n ti jẹ́ pé Ibrahim àwọn ọlọ́run sọ àwọn àgbàlagbà lẹ́sàn-án náà máa ń sọ ilé yìí pé kò sí nínú kò sínú ẹ̀rí kankan kò sínú Al-Kùránì kò sínú súnà ṣùgbọ́n káwọn fi ń ṣàwọn èèyàn lójú kòkòrò wípé sọ̀rọ̀ láti ní kí wọn náà jẹ́ pé anabi Ibrahim tánù sọ wípé ni wàá dín sí náà sí náà sí pé announce hajj fún àwọn èèyàn so tó túmọ̀ sí pé gbà tá a ti láàjì nínú ara tàbí kó yìí náà nísìn ẹgbẹ́ àtàwọn ẹgbẹ́ wọn ti ti ń ṣe láti ìgbà tó ti tó ti pè àwọn náà ti jẹ́ pé pọ̀tùmọ̀ yìí sọ báwọn yẹn ti máa ń sọ ní ilẹ̀ Yorùbá nù kò kò sí kì sára ìsára rẹ̀ Allahu ta'ala alam so ẹni tó bá tó kú tó lágbára so láti láti láàjì bọ̀ tí ò lọ ó dáa púpọ̀ kí ká yọ náwó rẹ̀ kẹ́nìkan ló bá ṣe pé hajj pẹ̀ntì ó ti bá a lọ sí ájì èyí ń tọ̀hún ó ti gbọdọ̀ jẹ́ tó ti sáájì fúnra rẹ̀ dáa tó lé kọ̀ǹdíṣìn tó wà ń bẹ̀ ẹni tó ti ṣáájì fún ara rẹ̀ òun ló lè báyà ló lè bá ẹlòmíì ṣáájì kọ̀ǹtẹ́ ẹni tí ò tí ì lọ rí kò lè báyà ṣe hájì gẹ́gẹ́ bí hadithu ṣoboroma hadithu anasọ̀rọ̀ sábà ń gbọ́ tẹ́nì kan ń ṣe làbáyìkà ń ṣoboroma ní maka nígbà pé ta ni ṣoboroma wá ní pé àdàtú sọ ọtí sáájì fúnra rẹ ó lóun sì ṣe tọ náà rẹ pé ní ìtọ́ ń ṣe òun ti ẹnu tó bá dẹ̀ mí ọwà ọwà bá ọwà bá ṣogbórímọ̀ sí hajj títí ẹ̀ tó ẹ̀jọ́ bá lọ kò sí jẹ́ńdà níbẹ̀ obìnrin lè bá ọkùnrin sáájì ọkùnrin lè bá obìnrin náà sí hajj yìí ṣe kìí ṣe kìí ṣe wọ̀ àmọ́ kó àdìsẹ́ni tó ti lọ hajj rí Allahu ta'ala alamu ok family planning ẹ̀rọ àpàtì sọ̀rọ̀ family planning nígbà kan láì pé family planning nínú àgbọ́yé ti ìsìlámù òkùnrin sọ́nà méjì àti mẹ́ta family planning pé preliminary sí kátó fẹ́yàwó so lára family planning ni bákan náà tàbá fẹ́ tán bóla ṣe mánéjì inú inú ilé ara family planning ni so ẹ̀rí tí ó sì wà fún al náà ni nítorí sọ wípé ní. والوالدات يربين أولادهن حوالين حاملين لمن أراد أن يتم الرضاعة فأوان àwọn ìyá kùránì sọ wípé ní ó dáa púpọ̀ tán bá lè máa fún ọmọ wa ní ọmú ní ọdún méjì completely nítorí pé ní wọ́n wí di irú ọmọ bẹ́ẹ̀. bákan náà àdúgbò sọ̀rọ̀ sọ̀rọ̀ fún gbàtọ́ wọn address àwọn youth àwọn ọ̀dọ́ wọn ni pé yá máa ṣàrọ̀ ṣàbábì mẹ́ni sàbá mi ń kùmọ̀lẹ́ àtà fẹ́lẹ̀ ẹ̀sẹ̀ zẹ́wẹ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ o gbogbo ẹni tó bá lágbára nínú yín tó lágbára owó financial uh, strength láti support marriage òun ni kó fẹ́yàwó ẹni tó bá wá lágbára owó tí ó fi bọ́yàwó tí ó fi bọ́ àwọn ọmọ tó fi kọ́ family fa àìlè èdè sọ́ọ̀mù kó máa gba àwẹ̀ lọ́wọ́ pé nítorí pé ààwẹ̀ ń fàyè náà láwùjọ ìjà yóò máa wíkìn uh, sexual health wà lára rẹ̀ kò ní jẹ́ kí uh, kó kó lè fi ṣe fúnṣe tọ́tọ́ àárí pé ní lára plan náà ni ẹni tí o bá lágbára ìyàwó kọ́ má fẹ́ tó plan mi ní tó bá lágbára tó kó fẹ́ àmọ́ oríṣiríṣi àwọn àdéhùn tó wá pọ̀ táwọn èèyàn máa ń dákọ̀ wípé àlẹ́bí náà pé kí èèyàn bá jó lòsì gan kọ́kọ́ lọ fún fẹ́yàwó tó pé yóò lówó tó yóò àríkà àdéhùn máṣára àwọn ti takò then bí wọn bá níyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tí o tí o lówó kó tó fẹ́ mi sí kó yóò tún lówó tó ìṣẹ̀rí àwòká wípé ìyàwó kò sí lára wúre kì í sàwúre tó lára èèyàn gbọ́dọ̀ máa wá rẹ̀ ni àwọn ọ̀gá yẹn pé ní fáńkì ó máa tọ́ba lákùn mẹ́tẹ́nà pàtó látara rògbà wáyé ní kẹ́pìtàn ńláta àdèlú bẹ́yìn ò bá lágbára àdèlú níbẹ̀hùn ara kan náà yìí pé ní ànítòsí déédéé láti pé ní àti ṣe ẹ̀tọ́ bẹ́yìn ò bá lágbára àti ṣe ẹ̀tọ́ kó fẹ́ kàn tó àti ṣe ẹ̀tọ́ kì pé ẹ̀ẹ́dọ́ ara nìkan gbogbo ti ń jẹ́ ẹ̀tọ́ tó wà ní lára rẹ̀ then lẹ́yìn rẹ̀ tó wà lẹ́yìn ẹ̀fà ju èjì lọ lẹ́yìn tó bá tún fẹ́yàwó ọmọ ẹ̀bẹ̀ lọ́n kọ́ lọ́n kó kó ṣe ọmọ so àdéhùn yẹn lọ́wọ́ Aisha rọ̀dá lọ́ta aláníhà tó fi jẹ́ kó yàwó pé ní kì í ṣe kí yẹn kà máa kó máa bí kó máa pọ̀ nǹkan ní Islam wí ànábì sọ fáyíṣà yìí pé tó bá dìbẹ̀ yẹn ayé táwọn yóò kà máa mùsùlùmí máa pọ̀ àmọ́ pípọ̀ wọn kàgbó sáà gẹ́gẹ́ bí àgbàrá òjò ni ó ṣe rí ẹ̀rí pé àgbàrá òjò tí wọ́n bá ń sàn oríṣi nǹkan ní wà ń bẹ̀ góòjò wà ń bẹ̀ so akaramakomo lọ nǹkan tí ò da ọkàn tọkàn kọ wà ń bẹ̀ wáyé pé níbùn góòjì gan bí ó bá ń múyàn lójú èèyàn nílé mú bìkọ́sì àwọn nǹkan ẹ̀gbin mi tó tún tó tún wà níbẹ̀ ẹ wo irú àpèjú tani sọ̀rọ̀ sọ́là tó wú fún àyà ńlá wa ń ṣá pé no pípọ̀ àwọn mùsùlùmí pípọ̀ tó tó ní restriction ni òfin kátàpọ̀ lásán láì kọ́mọ kọ́mọ wúlò pípọ̀ tó wúlò òun náà ni pípọ̀ tí ó wàá wúlò kẹmà ó ní di proper care pẹ̀lú tí ó bá wá lágbára àti care tó ìyàwó kan tó ń lọ fẹ́ kejì tàbí ìyàwó méjì tó ń lọ fẹ́ mẹ́ta tàbí ó kó lágbára ọmọ méjì tó ó ń bí mẹ́rin ó bí márùn-ún tí ó padà bíbí ó máa ń sọ pé ní ọmọ bẹ̀rẹ̀ ò sí bẹ̀rẹ̀ tó eléyìí àwọn àgbọ́yé òun láàrin misinterpretation lára mùsùlùmí àti kákan báyìí sọ lẹ́ka kákan mú ẹ̀rí kan sábà ti rí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó yẹ pé ní ẹ̀ẹ́n eh, tí ń bẹ lẹ́mìí fẹ́fẹ́ lẹ̀ kó fẹ́ fẹ́ yàwó méjì fẹ́fẹ́ mẹ́ta tó yà ní pé mẹ́lọ lọ́wọ́ bá wí sẹ̀mà mẹ́lọ lọ́wọ́ sì síwájú mẹ́rin eh, méjì mẹ́ta mẹ́rin ìtòhún múnù torí pé ń bẹ lọ́kàn ẹ̀ nù àmọ́ ètò láàsì kò kò ká dé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpèjọ ẹni tí ò ní tí ò fẹ́ kírun wọn ní pọ̀ kí wọn ní pẹ́ torí pọ́lọ́ ní pọ́wọ́ ilé mùsọ̀lì náà sọ ìwáyé lè mùsọ̀lẹ́ ní àti tọ́nà tó wá dúró nù tí wọ́n sàlàyé rẹ̀ hàn tó bọ̀dì tó wù tó wù tó tó mú nù so family planning Islam kò àgẹ́ǹsì rẹ̀ rádà Islam gangan ló òun ló ló establish family plan láti pilẹ̀ àbí ní ṣe Islam ló gbé wa ìdí Islam kan Islam fran àti ní pé family determination ìnáwó pè ní tahdidu nasili ìyàtọ̀nbẹ láàrin tahdidu àti tanvim tanvim ni ẹ̀ka àríǹjẹ ara wa eh, eh, eh, child facing àbí different bags àtàwọn nǹkan míì náà kò yí òun islam gangan gbé yìí wa àmọ́ tahdidu ni wípé kéèyàn ó determine pé iye ọmọ báyìí péré tó ń fẹ́ gbé láyé determination pé ọmọ méjì ni o àbọ̀ ọmọ mẹ́rin ni o àbí one dozen ọmọ ni o àbọ̀ hundred ọmọ ni o. So sí dá minimum àti bó ti wó lè pọ̀ tó àti bó ti wó lè kéré tó islam ò fara máa yùn yá wọn níbi ju méjì lọ sáà mo ní pé ká má fi gbèdéke sí àmọ́ kò sí láì fi pé àbí kan ní ìsìn bóyá bàtọ́ pàdé ó ti tán tán ṣe ìyàwó bóyá ṣe gíráduwéètì ni ọ̀tá tó máa yí pé láwọn lè máa rí kàkà táwọn máa fi mánéjì ara àwọn ná táwọn fi fi ọ̀nà míì so provision tó wà available lọ́dọ̀ wọn ó kíta fún wọn ó sì kíta fún wọn máa kan pápẹ́júwe so kama kita, kama kí àpárá àwọn àtọ́mọ àtọ́n ná títí lọ́wọ́ tún ti ṣe ìbòmí tọ́wọ́ bá ti bòmí ká tún kọ̀ntínú àmọ́ ká ní fọmọ kátà àti dín náà làwọn obìnrin tó yí ti Islam ò faramánu torí wípé nínú family planning ọ̀pọ̀lọpọ̀ àti máa ń jẹ́ victim nínú àwọn obìnrin ni àwọn obìnrin ni victim ẹni tó bá ní pé ọmọ méjì lòun fẹ́ bí lọ́kùnrin bá pèjúwe lápẹ́ ìyàwó kan ló bá ní tó ó possible kó rí ṣe ọ̀tún bá níyàwó méjì àjẹ́ pé ìyàwó kọ̀ọ̀kan mọ́bìnrin kọ̀ọ̀kan torí pé fádáhùd àti mọ́dáhùd ní sẹ̀ríà ráìtì ni tí wọ́n gbọ́dọ̀ deny anybody gẹ́gẹ́ bí bàbá ti ní hákù pé hákù òbó wà fatherhood right bẹ́ẹ̀ ni màmá náà ní hákù òmùmá so ọkọ ò lè deprive ìyàwó rẹ̀ ní ráìtì wọn ìyàwó náà ò sì lè deprive ọkọ náà ní ráìtì nípa pé ibi tí ìbá ṣe family plan yìí pé afẹ́ máa distance báàsì náà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú concept àwọn méjèèjì òní àni tó wá ní pé ọkùnrin tó ní pé ọmọ méjì lòun fẹ́ bí òun ní bí ju ọmọ méjì lọ ó sì níyàwó méjì ìyàwó sì ní òun fẹ́ òun fẹ́ bí ju ọmọ méjì òun fẹ́ bí ju ọmọ kan lọ tó yàn pé ntọ́kọ̀ ó ti rà ní pé one one ní òpin àbọ̀tẹ̀ wa ní ìyàwó méjì lọ ní mẹ́ta ó ní mẹ́rin ó sì lọ níbi ju méjì lọ èwo náà méjèèjì ní òbí ìròyìn níbi ìmọ̀ náà méjèèjì so lára àwọn implication tó wà fún fún yìí nù so Islam ò fara mọ́ determination but Islam aláwọ̀ ayé pé kí ká ṣe bàbá ṣe bàbá ṣe ma so èyí tó tún sọpọ́tì ẹ̀jọ̀ náà ni hadithu àrọ́bí ìtòlámbá wà ní sàlàsálàm tàfọ́njọ́ ni wípé ó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ láì láì so alábìnrin tó kó lọ so ẹ̀sìn rẹ̀ wá nígbà ìrànlẹ́ sàlàsálàm pé mọ́mì nílò òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun sì gbára lọ́lọ́ kọ́ tó gbára lọ́lọ́ ọ̀ọ́ kọ́kọ́ ṣe ọ̀ọ́ kọ́kọ́ take precaution náà lọ sọ ẹsìn mọ́lẹ̀ kọ́ àdìgbẹ́tọ̀ nígbà tó ti sẹ́sìn mọ́lẹ̀ òun tí ipa ọmọ ẹ̀dẹ́ ènìyàn kánò ọtí ṣe yóò pa sọ́dọ̀ ọlọ́run ọba tó rà pé ìbọ̀rọ̀ family plan bó ṣe bó ṣe rí nu ọ̀lá ọ̀tá aláàlámù tó nu family plan náà nígbà wáyé sanjó ní wípé medical test tó lónìí lo àwọn èèyàn sọ wípé àwọn tó wá àgé sí medical test nítorí pé kò sí láyà ní ṣùgbọ́n àwọn àfẹ́lá nípa náà bí kọ́ wa ní istikhara ìkásàdúrà ṣàtò bẹ́ẹ̀ ni but medical testing náà kò tako istikhara náà tó lára tí ó jẹ́ kí istikhara ó gbà òun náà ni òun tó eléyìí náà sì lára mọ́tà náà kàkàlà náà ni lánàá kò sí ọmọ ni ò sí ìdíbi tọ́lọ̀ ní kó dé lónìí so lára mọ́nú ọlọ́run lára àánú ọlọ́run fún wa náà lọ́lọ́run fi ní pé kí tẹ́lẹ̀ yóò ṣẹlẹ̀ so ìgbọ́dọ̀ wá ní pé ìmánì ń gbé débi wípé kó wọn kàn ṣe sọta tó máa yẹ pé ní ó pọ́sibò kí káwọn àrùn tí ò ṣe tí ò ṣe kí ọkọ à ń bẹ àwọn àwọn àbẹ̀wẹ̀ pé ní bàtà ti rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sán community tajẹ́ state gan láti máa ti méjì ìlú Saudi Arabia fàkójú ẹ̀ nísìn tí wọ́n bá ṣe márèjì àdékọ́ lọ gba medical certificate wa ni pé àtọkọ àtìyàwó wò lárùn àrùn tí tí ò ṣe kí ọ tòkòyàn tí ò lárùn gbogbo èèyàn tí ò ní àrùn àmọ́ àwọn tẹ́lẹ̀ pé ní ó burú láwùjọ òun nìkan lọ gbà wá so àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú yúróòpù èsì náà ti ti apá àti lára àwọn èrí lára pé nàìjíríà náà ti ní àwọn stéètì nàìjíríà gan sọ pé ní so rà pa wọn rà pa àwọn rẹkọmẹ́ndì rẹ̀ pé ẹ̀ẹ̀kan máa ṣe but mi ò tí rò pọ́n wọ́n ti wọ́n ti ẹ̀ǹfọ́sẹ̀ pé náà láàfíà ẹ̀ wọ́n ń ṣe látàlá muslim community ibi consensus láàrin àwọn muslim community but kì í pé kò sí ìdìkan tí state ń but tó tàdá ni wípé ó dáa púpọ̀ kò sí tako wa ìdá kò tako imani òpin nípa nìyí ni pé wàhálà tó ló kó bí àìdí kùnrin látà lókàtì ká má ká má expose ara wa sí tó bá lè pa wá run tó àtìmọ̀ yìí pé oríṣiríṣi ń bẹ ní lónìí tó ẹ̀dẹ̀ àwọn ìmọ̀tọ́ yìí pé ní yóò nígbà tá à ń túnà àṣírí ara wa ni tá à ń túnà àṣírí ara wa pọ̀tàbá wò dáadáa á rí i pé kò sí ìtúnà àṣírí ń bẹ àwọn àfáà ìkún ráńsà eléyìí náà táwọn àfáà wí ni wípé tán bá lọ ṣe so rìsọ́ọ̀tì rẹ̀ pé kìí pé nǹkan tí wọ́n tí wọ́n display fáwọn èèyàn tí wọ́n fún eh, fáwọn èèyàn dápé ní ìyàwó ló bá ní lápapọ̀ júwe kan sọ fún ìyàwó pé ó ní so kan sọ fún eh, ọkùnrin náà tó náà proposal pé èyí ti nǹkan rí ni báyìí pé ní ọkùnrin náà bá ní kan sọ fún so yàrá nípa méjèèjì àmọ́ náà ní tọ́lọ́wọ́ bí wọ́n wọ́n gbọ́dọ̀ sọ kọ́dà àwọn àfa ẹ̀nà àwọn àfa àwa ní ní mamilaka ní south africa jùlọ wọn bá débi wípé ẹ àwọn tabatì wọn fún àmì tẹ̀ tẹ́lẹ̀ ọkùnrin kan tó obìnrin kan tá ti ń fẹ́ra wọn takà wá rí i pé ẹ suddenly n ò n ò fẹ́ra wọn mọ́ ṣé ẹnìkan tó nàbà tó bá fẹ́ wá tó bá fẹ́ fẹ́ tó bá tún fẹ́ bá wọn sọ̀rọ̀ ṣé tá lọ bá broda lágbájá pé a rí tẹ̀ pé kì mọ́ ní àfẹ́ mọ́ tí ò sí tó àkànfẹ́ra ọmọ náà ni pé ǹjẹ́ mo bọ̀ dáhùn ǹjẹ́ ó ní ráìtì inú sẹ̀rí àkóso ọmọ pé torí pé àti báyìí báyìí báyìí ń wí nì àwọn ẹgbẹ́ là kò gbọdọ̀ sọ àwọn náà kan lọ sí sùkàlẹ̀ kó náà lè fi tẹ́sí kan lọ sí tẹ́sí mi so tọ́bátọ́ tẹ́sí mi tọ́bátọ́ jẹ́ bákan náà òun náà gbọdọ̀ sọ fún yàn so láti cover privacy èkìníkejì eh, ara wọn á rí i pé dáńdọ̀rù wípé ní àti àti àti àti blọ́ọ̀kì níbẹ̀ wọn ẹ̀tọ́ba wá ní pé a máa bẹ̀rù pé káfíìrì má tú yóò padà wá tú nígbà tí àti òní sí kọ́fà má àpèjú ẹni sìn ẹ ní tó bá bímọ ẹ ẹsẹ̀ sáfọ́ máa lárùn nígbà tó di pé òní ọsítù ọ̀la ọsítù ọ̀tọ̀lá ọsítù tòun padà sọmọ lọ́sítù pọ̀ ọmọdé bíi ẹsẹ̀ sì ni tòun gbà tí wọ́n bá sọ tòun kò ní sí kò ní sí kọ́fà má ń gbà wọn so ntaba ti lè pé ọmọ ẹsẹ ẹni pé àwọn ará àdúgbò kan ẹni pé ẹni pé hm, bóyá àwọn fámìlì yìí ọmọ wọn so ẹni pé ngbà kò sí àwárí àṣírí àníri ìkọ́fà àgbọ̀n nípìnlẹ̀ ó sì ṣe ó sì ṣe bò ọlọ́wọ́ tí a là òkè ẹ̀ṣẹ̀un jazakumullahu khairan so that is uh, modalities yẹ àwọn eh, ọ̀nà tá a lè gbà ṣe. Ó eh, ta ìtàn fún mi ọlọ́sàn ẹlẹ́sàn rẹ̀ ọwọ́ ẹ̀sìn máìdì ni Islam ó ṣàlàyé ọ̀nà tá a lè gbà tá a lè gbà ṣe tó pé ní natural means bá wà ìlú tó máa ń lò láyé àná sallallahu alaihi wasallam náà ń pè ní azilu that hand withdrawal so yóò ṣẹ̀rí ńgbàdúrà pé ní àtàtì rẹ́ẹ̀rí fún un àdéhùn ibùdó màsán ó dìrọ̀ ọjọ́ lọ́ta alá ni ó sọ yóò pé àwọn máa ń ṣe àyẹ̀nẹ́bí sallallahu alaihi wasallam so kò sí láti mi eléyìí then àbí wáyé pé bóyá natural food bóyá oúnjẹ kan bá wà àbí èso kan ní àbómi ní tán yìí tán bá mú àbí tán bá jẹ èyí náà kò sí so àmọ́ ìtọ́ bá ti ní ibi tán máa ń ṣe ìṣọ́ ìṣọ́ ni pé kí wọ́n ṣe wọ́n máa ń pè ní fún àtẹ̀yìn lọ́dà ọ̀dà pé náà ti ní ìtẹ̀sọ̀ nísìnyìí kò sẹ́ńtà bá ti lè táìsì ti ń transfer kí lára ọkùnrin sọ ni pé for never kò lè kò lè ṣe mọ́nù bẹ́ẹ̀ náà ni obìnrin náà Islam faramọ́ yìí islam ò fara mọ́ so àtàwọn àbá àti múlẹ́rì ni wípé wọ́n nítorí pé àyànfà fẹ́lá ẹ̀rìbà tí ń kọ́mẹ́ǹtì lórí azilu withdrawal láyé ìtàn wọn ní pé ká máa ṣe sòtán bá ṣe bọ́ bá wọ ọlọ́run bọ́lọ́run bá fẹ́ dá ẹ̀dá rẹ̀ kò yóò kò sọ́pọ̀ ọlọ́run ọba kó má da ẹ̀dá ẹ̀ tó túmọ̀ sí wípé ǹtí ó bá sọ́pù ẹ̀dá ọlọ́run ọba yóò kò sọ nítorí táwọn gbọ́ inú àdìsí nu ìpè ká máa ṣe tí wọn bá ti ń ṣe náà tọ́lọ̀ máa fẹ́ dá ẹ̀dá rẹ̀ yóò dá tòótọ́ tó máa ti pé ṣíṣá ń ṣeun káwọn sábà ń ṣe kò sí láìpẹ́ ń bẹ́ àmọ́ èyí tí ó bá tọ́pù ìdẹ́dà tó wọn gbọ́dọ̀ ṣe tán sábà ti lè chéǹjì ìsàlàyé lẹ́sìn wọn ti tọ́pù ìdẹ́dà nù tó èyí òun kò ní tọ́ ẹ̀rí àkọ́kọ́ nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé ní ó wà lára kéèyàn ó chéǹjì kálíkù ọlọ́run tàbí yìí rò kálíkù la ní bọ́lọ́run ti dá nǹkan rẹ̀ àwa àlọ́ ẹ̀sùn yíyún ẹ má jìnnì lọ yóò tún ní side effect lára dídá ọkùnrin àbóbìnrin torí gbà tí tí téèyàn èèyàn ní kéèyàn má tọ̀ ọ̀ma pápẹ́júwe sórí àìpé natural ni mo ti ní kúkúrú ni wípé àwọn àfa àgbàgbé lẹ́yìn òótọ́ ọlọ́wọ́ tàn án àlámù so wọ́n ti máa ń sábà ká ní pé rúù Saudi Arabia kan ti ń ṣe wọ́n tra àti rẹ̀gùn imú di ọ̀sibítù gan lọ́hùn àwọn ní títí gbogbo ọ̀sibítù láti lè ṣe family planning ó ní ìjà lọ ó sì ẹni tí ó sì ṣe fún yàn so wọ́n sì ti fún wa ní rural and guidelines wọ́n pín tí wọ́n gbọ́dọ̀ máa wọ́n gbọ́dọ̀ máa follow kúrò lára ẹ̀ ní wípé wọ́n gbọ́dọ̀ sọ fún àwọn tí wọ́n fẹ́ ṣe ọkọ àbíyàwó pé tẹ́ ẹ bá ṣe iye percentage báyìí ni side effect rẹ̀ so iye àrùn tí o lè fún dásìn láàánú so kó di pé ní wọ́n gbóyún tó yìí. ok ẹ̀ṣẹ̀ eléyìí ohun àwọn àǹtá àfàlọ́ yẹ pé ní ìdá arábìnrin obìnrin tọ́wárí pé ní tó bá tún lóyún míì yóò la ẹ̀mí rẹ̀ lọ sòtọ́ sí sàbátà bẹ́ẹ̀ tó sí yà ní mẹ́díkálì tó yí ohun ìwọ̀n àwọn àbáwọ̀ pé ní haramu ni kó tún tíráyì pé kó á nípò ní mánì pé òun lóyún míì tó bá ilé kú àwọn fáwọn ẹ̀kọ́ yóò wà lára wà látọ́lẹ́kùbẹ̀ àdúgbò ìlàsálùkà tó kópa rẹ̀ ni ìwé eléyìí wọn lè pámánẹ́ǹtì jazakumullah khairan so a lè permanent lẹ́yìn so láti sèfù láìfù rẹ̀ rí pé láìfù títí ẹ̀ dá wa lójú ọmọ tí mo ti tẹ̀ òsì dá wa lójú so ẹni tí tábà lè ṣe láti protect láìfù títí lẹ́yìn wa lè ṣe so tó bá rí bẹ́ẹ̀ àwọn afáfẹ́ pé ní àwọn afáfẹ́ pé ní àdìsá gbọ́dọ̀ rí ó kéré ju àwọn medical doctors méjì àwọn mẹ́rin bẹ́ẹ̀ náà sọ pé ní kọjá mùsùlùmí wọn pé ní kò lè má jẹ́ mùsùlùmí sọ pé ní ẹni tá a trust ni wọ́n so táwọn àfọkọ wa ti máa ń sọ táwọn àdúrà máa ń sọ ni wípé lára àwọn disciplines tó ní lára àwọn specialists tó ní discipline òní medical aspect wà so ìdíyàpọ̀ yídà kó jẹ́ mùsùlùmí o àbí kó má jẹ́ mùsùlùmí o wọ́n bá sọ wípé ní ẹni bá tó ń lóyún mi tí ó lẹ́mí rẹ̀ lọ kágbà pẹ́ kágbà bọ́ fẹ́ until bàbá wa rí i pé ní ẹni tí ta ń sọ̀hún ó ti bóyá ti experience breach of trust lára rẹ̀ rí àti anígbà ọ̀rọ̀ rẹ̀ máa ń gbà náà bọ̀ tí o bá ti sùn rẹ̀ in principle àgbà ọ̀rọ̀ wọlé ẹ̀lọ́ tàn án àlàmù tó bá tàbárí medical doctor tó máa jẹ́ mùsùlùmí of course á pèrèvà wọn for ẹ̀ ń kéèsì mùsùlùmí. so is it clear okay hey. ah no you you you complete ni yóò ṣe ah no <laughs> kò sí ẹ eh, ẹ eh, ignorance ìṣe ẹ kìtẹ skills nù lọ ìwọ nù sẹrí àgàn so ìtọ́ka nù sẹrí àní wípé ẹni tó bá ṣe nǹkan tí ó mọ̀ lápẹ́ nǹkan tó yẹ ká kọ ẹsẹ̀ fún ni wọn ò ní kọ ẹsẹ̀ fún ó ṣe é pé láì mọ yìí ń kò kò ìrèsì ẹ lability kò lọ́rùn rẹ̀ ẹni tó gbóyò dà nǹkan yànnù ní ìsìn nípa àmọ́ pé nǹkan wà ń bẹ̀ wọn kò ní lẹ́sẹ̀ pọ̀ kó dà nǹkan nù kò sí yóò yóò yóò yóò pé báàgì nǹkan tó dà nù. بعث رسولا àfa sọ ń bẹ lẹ́yìn ní pé àkọ́kọ́ àfa ìtawá pẹ̀lú aláàfáà pé kò mọ òun kò yẹ kó torí kò ń lo yẹ kó mọ kó mọ kó sì tún máa sọ fáwọn yẹn ìtura kò wá nípa pé ní innama yakhsha Allah min ibadihil ulama àwọn tó yẹ ká máa bẹ̀rù ọlọ́run làwọn àfa tó ìyóhun eh, kò ní kò ní ṣe eh, àwọn kan náà mọ̀hábìbí náà náà pé eh, application rẹ̀ náà yìí ṣe general like just like that lákòjọ fákòjọ yìí ní ìsìn láwùjọ tá a wà yìí ó lójú nǹkan tí yẹn lè claim wípé mẹ́sẹ̀gì ò ti rí tún tá a gbà wọlé ẹni tó bá ń gbèrú bóyá àwọn south south and south east ilẹ̀ nàìjíríà tó pé ní àwọn òṣìṣẹ́ òyì òun ó lè máa yọ pé òun ò mọ̀ pé kìnìún yóò dá dandan tó ń gbé kéèsì lápòjú rẹ̀ dandan ń gbé ẹni ẹni àwọn àwùjọ tá a wà yìí kò lè kò lè lo ẹlẹ́yìn àti bẹ́ẹ̀ náà làáfà náà sọ pé ní nkiri làáfà tiwa tiwa tó sóògùn nǹkan náà sọ pé ní mọ́ni àtà àrọ́fà tó bá lọ bá àwọn tó ń sóògùn so ìdá ó gbàgbọ́ àbí kò gbàgbọ́ o ìrùn rẹ̀ kò nírun tó kílẹ̀ tẹ̀ ń ti ń sọ̀látò tẹ̀síbẹ̀ sọ̀látò tẹ̀síbẹ̀ ni bá ṣe máa ń kí ìwọ fàdíà àdẹ̀hùn ilé àwọn sóra kan then sorry wọ́n ṣe tẹ subhanallah yẹ nọ́mbà kan hadithu wà nù Abi Daud ọ̀tọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sọ wípé ní hadithu pé kò lẹ́sẹ̀ lẹ́ gbogbo àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin Abu Hanifa Maliki Shafi àti imam Ahmad wọn kọ̀ ń dẹ́mu rẹ̀ so ìtura ni pé kí ni o máa ṣe ẹ̀rù so ẹni tó bá wá ṣe tó bá wá lé àdéhùn eh, tó ń rò wípé lọ́dọ̀ ìjẹ̀bá ti so dáa ni tó kò ní wọnú sọ̀lá kanágbàdọ̀ kó ti ní ẹ̀rí bọ̀ àfàwọn eh, wípé ní tó bá dìgbà míì gẹ́gẹ́ bí àdéhùn náà wípé ní zádà kan láwọ̀ ṣe é rí fẹ́ni wàhálà tààrùn tó bá dìgbà mọ̀ kó má ṣe bẹ́ẹ̀ mọ́ so àwọn táyà sì ṣe náà bàtà àti màní tó kò dáa tó kéèyàn máa kéèyàn máa ṣe àtàwọn oríṣiríṣi ìran mẹ́ta yẹn máa ń kí bí ìran ìrun amáyan nábìlà kan níjọ jimá tó bá gbẹ̀yìn tó bá gbẹ̀yìn ọmọbọ̀n tó bá gbẹ̀yìn ṣàbáwọn bí sálàrúbá ni òkè tó gbàmọ̀ eléyìí hàn. sírí àwọn nǹkan tá máa ń pẹnu ṣẹ̀yà ní pítánì wọ́n sọ pé ní sọ̀rọ̀lọ́wọ́ àlẹ́ fáwọn àyẹ̀pẹ́ tó bá padà pẹ́ tàbí pítánù kàdùrùmátì lẹ́yìn tí fúnà bá dé yóò dàgẹ́ bí òkùnkùn bìrìmù lóru ni tó bá dé kò ní màyà kò ní differentiate láàrin ẹnì kankan so àwọn sọ pé ní ká máa wá ìsọ̀rí níbi pítánà káta lórí ìrún wa àtìkọ́ àná sọ̀rọ̀ tó tó wì í wọ́n ní pé wàlífẹ́ sínátù àṣàdùnú àlọ́kọ́sílì ìfìtínà òun ká burú ju pípààyàn lọ sọ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ̀ kó wọlé àkànṣọ rẹ̀ àwọn tí wọ́n pọ̀ sínú fìtínà náà kọ́lọ̀ kó yàn kó so àwa náà kọ́lọ̀ kó kó sàánú wa lọ́mọ afáwọn máa fi ń kìlọ̀ fún wa púpọ̀ púpọ̀ ìṣúná pàápàá jọ náà lásán lẹ́ka nípa jihadi jihadi ó jẹ́ líkéètì tán bàtà bẹ̀rẹ̀ náà tí wọ́n kọ́kọ́ dìkílẹ̀ apá àwọn ti jihadi náà ni so nígbà tí yàn ń yóò máa ríra nígbà tó ń ti tọ́ lọ́hùn yóò sì máa wọ inú ẹ̀ yóò sì máa wọ inú ẹ̀ yóò sì máa wọ inú ẹ̀ tó gbàrà gbàrà pé ó wà yíwọ́ so èyí tó dáa jù ní wípé àwọn afáàdùbà àwọn ìmáàmù tó bá ti jìyàdù náà wọ́n ti wò wọ́n pé yes at least àwọn ní control tó yẹ pé nítorí ti ninety nine percent but tó yẹ pé ní dáwọ́tì bá wà ń bẹ̀ ń gbọ́dọ̀ àwọn afáàdùbà pé ní ìmáàmù gan tó bá ká tọ́ra àwọn ọmọ ogun rẹ̀ so òun àti ọlọ́run ọba ẹlẹ́jọ́ so ó ó ó dẹ́líkéètì gan so ká gbogbo à ń pè yẹn kékeré tí ò dáa ni pẹ̀lú tuntun máa ń bẹ̀rẹ̀ náà nù ti pè yẹn kékeré fún ẹni pé kápá ni tẹkidoro ti tẹ tẹkidoro mu tó wínú sẹyà nù tíwájú ẹbí pé àyàn pé ní kékeré mi ìtumọ̀ ẹni pé ẹ̀jẹ̀ rẹ̀ dáàmú rẹ̀ kò ní ọ̀nà mọ́ owó rẹ̀ tó kò kò ní nǹkan fún kápá tó gbogbo nǹkan láti ní àwọn tá máa ń ṣe bíi tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni pé tí wọ́n bá tó ṣe ń kírun tí àtọ́bá ti ń kírun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láyé ti pàkíyèsí rẹ̀ tó lálẹ́ àná lálẹ́ àná mọ́tọ́ láti rí mọ́rẹ́ nìkan tó ń kírun tó tó bá rò pó bóyá tó ń rò pó tó tó ń yàtọ̀ tó wá káàkó yí pé tó tó gbọ́ òyìnbó olóhùn òyìnbó máa pè mọ́mù pé báyìí báyìí bí bó ṣe ń rò pó tó kọ́sibítì máa ń bẹ̀rẹ̀ náà yóò rò pé tó ń ṣe dáa ni kò tó bá padà pẹ́ tó bóyá àwọn àpalọ́ tó ń rúkú pẹ̀lú tó ń lọ jọ́yìn tó tó yẹ sáà ní kókó máa sínú bá wọn bí ó sì máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá bò kọ́ra máa ti bá ṣe bá ṣe bẹ̀rẹ̀ kò jù bá ń lọ tó ẹ wá fi sínú táwọn náà tí wọ́n tí wọ́n dálé ẹ wá gbogbo àwọn ẹ̀mí tó lọ sí ẹ ìmọ̀ táwọn aṣẹlẹ̀ ni pé ẹ̀mí àwọn tí wọn ò mọ ọmọ ẹ̀sẹ̀ ni máa ń lọ ní Syria gbogbo ìlú táparun àwọn ìlú alágbà àtàwọn oríṣiríṣi ìlú táparun nísìn àwọn yìí wọn bá wọn dá sí láti pilẹ̀ wọn ò mọ ọmọ ọmọ ẹ̀sẹ̀ ọ̀tí ló wọn nísìn kò ṣe gbé máa completely so akama bẹ́ẹ̀ lọ́nà dé pé àwọn nǹkan tí wọ́n ń báyàn lé tí wọ́n ń báyàn lọ́kàn jẹ́ ni ní tí ò lè ṣẹlẹ̀ nínú kìtìrí gan tí wọ́n ń ṣẹlẹ̀ láàtà ń pera ní mùsùlùmí tó ó báyàn lọ́kàn jẹ́ púpọ̀ àti gọ́ọ̀mẹ̀ntì àtàwọn aráàlú ọ̀sẹ̀ abẹ́lọ́nkọ́lọ́nkọ́ láàkànṣe rẹ̀ tó bá yẹ pé nínú sẹ̀ríà even Islam ò fara mọ́ kẹ́yìn máa ṣe wọ́de àwọn demonstrate ní abáwọn protest ní Islam condemn rẹ̀ torí pé bí ó ṣe bẹ̀rẹ̀ náà so alifitna tó aṣáájú nínú alùpàtìlì abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́nkọ́ wọlé àkànṣe kọ́mọ̀jà àrí fìtínà o abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́nkọ́ wọlé àkànṣe kọ́mọ̀jà àrí fìtínà o kọ́lọ́mọ̀jà arógun o kọ́mọ̀jà arógun o òbí yorùbá bá ti mọ pé ẹni tí sago ẹni tí ẹni sago ẹni tí ó ròyìn ogun òní kúrò jà gan rẹ̀ ẹ̀yà tó ń lọ pé ẹni sago ẹni sago tọjú ẹ̀ wọ ìyàlí kìíní kan kò ní bó bá so so yorùbá bá ti bí yorùbá ti wé nu àná àbílẹ̀ ìkéǹjì rẹ̀ ètò ẹ̀ làwọn afẹ́ ń lò kéèpé. والموضع على مستوى وصلى الله وسلم على محمد وآله وصحبه